وخص منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رحيما وبركاته ṣé lásán nà kọ́wé ǹjẹ́ gbólóhùn ẹni yẹn ni àbí ọrụ ṣe gbólóhùn àkọ́kọ́ náà ara tí wọ́n fi ń sọ fún pé mo sùn ní ọmọ abdulhamid yẹn ni mo sùn ní wọn lọ́ọ̀yà. ọ̀rọ̀ tó sọ nípa ọ̀rọ̀ lásìmọ̀ pọ́ọ̀lù yẹn mo fẹ́ sọ fún yín pé òun nìkan lẹni tó sọ ní gbogbo alam náà gba àbá. ó wá sọ síbi tíra tó ṣe fún àwọn ọmọ yìí ìnàjì nàìjíríà nìkan ó ní tíra míì tó ti sọ táwọn afá ètò sọ tó ṣe fún ọlẹ̀ lágbàwá. mo máa ń yí ẹ mo fún òkè mo dá ilé ìsúná ọmọ yẹn lọ láì. kí ló dé tó ń ṣe tíra ti nàìjíríà fún wa tó ń ṣe ti bẹ̀ẹ́ fún wa kí ló dé tó ìjẹ́ pé ẹ̀rí kan náà lọ́wọ́ lò ẹ àwọn atúgbọ́pọ̀ àwọn ọmọ iná wà fún àwọn ṣe rí lùkú iná àwọn pọ́blẹ́mù tí wọ́n ní ẹ. gbẹ̀ngbọ̀n yìí ni wọ́n ṣàlàyé nǹkan yẹn torí pé nǹkan tó sọ ń bẹ̀ yẹn ó ní agbára gan. tó wá lọ wo nọ́mbà eighty three níbi àlọ́mọ àfitẹ́sí mìlíbílà ìlànà ọkùnrin jẹ́ ti nínú nílá àgẹ́rẹ́ mọ̀kùnrin jẹ́ ti mìlíbílà tí a bá lọ wò Abdulhamid Yaya Azokari Alhaji. Yeah, yeah ẹ̀yin ọmọ tó ṣe tíra eléyìí tó ṣe tíra sí abdulhamid rọ́dà yìí wọ́n ń pe ọmọ yẹn ní lukman fìtì ọmọ fìtì ní lukman ló ti wájú báyìí náà ọmọ yẹn ló ṣe tíra gbà tó ó ṣe tíra yẹn ó sọ tíra yẹn ní kó lùbí dáa tí kúkúrú lẹ́yìn tàbí àtàkùn nítorí sọ tíra tó ṣe nìyẹn òun á wá pé gbogbo bídà ní kúkúrú lóòótọ́ àtìgbà bẹ́ẹ̀.

òun fẹ́ mú ẹ̀rí wá pé gbogbo bídíà ní kókó wọn á mú àyà kan wá àmìláwò ṣòraká ṣọ́ra àwọn ọlọ́run mìíràn dín máa lámì lásàbí ẹ̀dá ó máa yà ẹ̀ wá lóòótọ́ ń tọ́ka lórí ìfẹ́ bídíà ẹ̀bọ ni wọ́n ń tọ́ka lórí rẹ̀ ìpè tí wọ́n ní orogún ni tí ń ṣòfin fún wa ní mẹ́sìn tí aláwọ̀ ìlọ́jà fún tí wọ́n ní fẹ́ẹ̀sì mẹ́fẹ́ àtàfíbídà àtẹ̀ṣeré òun ìsọ̀bísílẹ̀ ẹ̀sìn ni tó ìsọ̀bísílẹ̀ ẹ̀sìn kò é pé kò é pé kò é pé ó mú àyà yẹn wá ọmọ yẹn mú àyà yẹn wá ó sì sọ pé nítorí òun mú wá náà ni pé dídà ńkọ́ tẹ̀sírí òun ni yóò ṣe é sìn so ẹ̀ẹ́kejì ó mú àyà wà mọ́ ni yẹ́pẹ́ bí wẹ́rẹ̀ ìsìláàmù dín náà fàlà yóò kún balà nínú wọ́wọ́ fìlà àfọ́ọ̀tì lọ́kọ̀ọ́sì ó mú àyà yẹn náà wà. وزد معايا إلى الذين فرقوا دينهم وكانوا شيعا وما يعنى لا تعملوا في شيء إنما أمروا إلى الله ثم ينبيهم ما كانوا يفعلون قلت معايا يقول إنما حرم ربي الفواحش ما رضى منها وما بطل وما عمو اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا أموا سوي أولا وأنه بطوع ما يعيوا وأنا وشاهد من هذه الآية أن الاستدراك على الله واتهام الإسلام بالنفس والزيادة واتهام الرسول بالخيانة وإلحاق الصحابة بعدم كمال دينهم كلها كفر. lórí àdéyọ́mà àpọ́ntò lẹ́kùn dínà fún àtúntò ààrẹ kò ní mẹ́tì. ó ní àyà yẹn ó ní tọ́ka pé kí òun gbà pé aláwọ̀ ń ó ti gbàgbé kankan ní ẹsẹ̀ tí ó ti rà nàbí tó wá yẹ káwọn ti kùn ìjẹ́jẹ́ kí gbà bẹ́ẹ̀. Islam dínkù àbí ó lékún kí tún wá kẹ́fẹ́ kẹ́fẹ́ ká nẹ́bí jàǹbá kéèyàn wá wò fáwọn sáadé gan àwọn obìnrin òṣèṣì pé pé gbogbo ẹ̀ kú fúrò ní tó fi mú àyà ìwà yẹn ṣe ọ̀rọ̀ tó sọ yìí náà ni wọ́n sọ ọrọ yẹn ní eléyìí níbi tí àlèyé ọmọ àtúmọ̀tò lẹ́kùn dé lóòótọ́. àwọn àyà tó mú àyà kò ní ìdìbò mu wa náà náà náà láti àtúnṣe kò ní ìdìbò mu wa àwọn àyà tó mú wa kò ní ìdì kọ́dọ̀ tó almuhim ó wá ní abdulhamid wá sọ pé aṣááìdì min hadhihi àyà analisidoraka alọmọ kéèyàn sọ pé aláwọsọ àtàlà ó gbàgbé nǹkan kan kò jíṣẹ́ pé àkùnrán ànábì jíṣẹ́ pé wà ìtẹhámà islam ibi náà pọ̀ sí ààrẹ ká ní islam kéèyàn sọ pé islam náà pé àbólékún wà ìtẹhámà rasul bil khiyana kéèyàn wá gbà pé àníbà muhammad ṣe jàǹbá kò ránṣẹ́ pé. وإلحاق الصحابة بعدم كمال دينهم كي وانا أصابيت وفي كلها كفر كفر أقول أولو في سورة لورين كتصعي أن لازم القول ليس بقول كي كان بصرة أمدا كان بصرة فإنسي هذا لازم صنيع المبتدع كي يوضع كي Allah subhanahu wa ta'ala kò rántí rán ànábì níṣẹ́ pé kí o gbà bẹ́ẹ̀. kéèyàn ó sì gbà pé ìsìláàmù gan kò pé kéèyàn ó sì gbà pé ànábà Muhammad kọ́ ọlọ́jàmbá àmánà ọjàmbá ìsáàlà kò jíṣẹ́ pé ẹgbẹ́ àwọn bídà gbà bẹ́ẹ̀ yẹn ó ní gbogbo orú nǹkan báyìí tí wọn bá gbà bẹ́ẹ̀ yẹn ibi láàzí mùsọ̀lẹ́ ìlú mùkádà ni a lọ fi tiwọn ni àwọn tó gbèrò nǹkan yẹn. wọn àgbà bẹ́ẹ̀ táwọn onídìá yẹn ọgbà bẹ́ẹ̀ wọn ọgbà pé bóyá ànẹ́bí sọlá ọ̀sẹ̀ làwọn ọlá kò pé wọn ọgbà bẹ́ẹ̀ wọn ò pé pé wọn bẹ́ẹ̀ wọn ò pé ti kú ó ní wọn ọgbà bẹ́ẹ̀ wà àwọn wọn kọ́ ìgbà yìí lọ́dọ̀ àwọn afọ́ onímọ̀ àná láàzìmọ̀ lẹ́kọ̀ọ́ òní lẹ́sà dẹ́kọ̀ ẹ pé tí èèyàn bá sọ̀rọ̀ ẹ má sì fi ọ̀rọ̀ yẹn sí àti àyà ìṣẹ́zìmọ̀ bí yìí sọ ìbò títí sí ẹni tó sọ̀rọ̀ sọ pé lóòótọ́ mo mí yẹn tí ọba ti sọ bẹ́ẹ̀ ráì kò ní ìdí ọ̀rọ̀ burúkú ló sọ̀rọ̀ ọ̀gbà yẹn òjòrò ló ń sèyí. gbogbo àwọn afa ilẹ̀ lárúbáwá gbogbo àwọn afa sálàfù tó ṣe síra gbogbo wọn pátá nígbà tí ọ̀rọ̀ yẹn àwọn oníbíbí àgbà bẹ́ẹ̀. so ó wá sọ ìjọba kẹrin bí báyìí ó wá lọ mú tó sọ fi fi èyí ọmọ ti láyò. ebi tó sọ ń sọ ọtọ ni ni. ṣẹ́rí àwọn sálàf àwọn sálàf kọ́ ìdà yìí lẹ lọ́dọ̀ wọn lóòótọ́ kọ́ra ibùn kọ́ yìí gbé wá níbi nù níyà rẹ̀ mo wá mú sílà mẹ́ta wá kẹ́sì ṣáàrù ọ̀rọ̀ yẹn ní nù níyà rẹ̀ ẹ̀ẹ́dì kọ́rọ̀ tá a sọ yàtọ̀ sílẹ̀ ṣé o sọ́ọ́lì fòzán mo mú tiẹ̀ wá àbíṣọ̀ fún wa ṣé o sẹ́ eh, abrahaman sáájì àfa ṣé o sọ́ọ́lì omi òṣèlú mo mú tiẹ̀ wá ṣé o ọ̀là Muhammad eh, Khalil Harrod mo mú tiẹ̀ náà wá àwọn mẹ́tẹ̀ẹ̀ta sọ̀rọ̀ nípa mọ́sálà gbogbo rẹ̀ pátápátá ibi táwọn afáàyàn wá wà náà ni bá a mú kẹ́ níbi ìlànà ìṣàlùsọ náà ìbàdàn àhàlù. torí ẹni yìí tí mo ń pè yìí wàláì ẹlòmíràn máa ń lẹ̀ lágbára ni ó yẹ ká gbogbo òfin fún nǹkan yẹn lásán kọ́ ìdàjà. wọláì ẹ wo sẹni yẹn sọ yáyà jámọ yáyà lẹjú ni o Allahu Akbar ẹyọ ọmọ yìí ẹ wá àtọfà ìṣèlè nígbà ń fi làákà yìí ṣèlè ọláì fi làákà yìí ṣèlè àmọ́ àti

síra rẹ̀ lèèyàn ọmọ àìsàn dúpẹ́. síra yìí kí ló ṣe lé lérí ó ní kò sí tí ọ ní ẹjẹ àìdè ní ọbẹ̀ àfíríà ó ní òsì jẹrẹ ó ní òsì jẹrẹ ní tó ṣe lé lérí ó ní òsì jẹrẹ àwọn ìlú ń pé ń bẹ náà lálàjì wọn èyí wọn aláàlá jẹ ọmọ kí ṣé fún náà ni o ọlá ẹgbẹ́ òǹjẹ́ wọn tó ṣe fún mi wọ́n sì mọ ara ara ni wọn bá sí tó ń gbé wọn jẹ́ papọ̀ a gbọ́dọ̀ mú ṣe dùn yá rẹ̀ òun wá ta sí gbàdé fún ẹni àtàlẹ́ ìgbà tó ti làbíyà ni ó bá ń fọ́ọ̀rù rọ́jò pé yìí òun ó ń ta ń jẹ́ nínú ní níbo níbo ní ìwà ó lẹ́yìn ká ni wọ́n lálà sí wọn. ẹ aláàmọ́ san sínú ẹ̀ka tóbi ìwọ náà ni ẹni tí ó gbogbo kú ló fi dáa fún náà ń bọ̀ yóò jáde lọ. ṣìṣà àlà ó náà kò jáde fún yín ẹ sì máa ń tẹ̀ pọ̀. sẹ́yìn ló wá ń pè é púpọ̀ nǹkan tó lẹ́yìn wọ́n fẹ́ẹ́ fi wọ́n á ní ṣé òyà ara àjórì náà lọ síbi tó wù yìí àbá ìgbàgbọ́ pẹ́jọ mọ́ ara wọn tó ti lọ gbé fájú àṣẹ ìwà ní kò sí sí ẹ wọ́n bá gbé fájú àṣẹ ìwà ní má ká gbé fún yín wọ́n bá tọ́lé ṣé òmókùnrin lọ wọ́n bá tún gbé yà bá wà mí ní débi pé ó yóò àlá ọ̀rọ̀ lọ́wọ́ ó gbóró fún ẹni wọ́n wá lè kàdá rẹ̀ àbí wọn dá ó mọ kí nìkan tó wù. àwọn ẹ̀sìn ti dára ara wọn báwọn yìí ó ti dá báyìí máa ràn èmi náà máa ṣe ó ti wa ajọ kóra wa ni ẹ tí ẹ máa rọ́ọ̀tà ilẹ̀ yìí níbo ló ti tẹ́mi máa ara ẹ̀ ti dára fúnra yín bá o tún wàhálà o àdúgbò lọ́dọ̀ ọ̀gá o. ẹ̀rẹ́ kí n ka ilé yìí látọ̀ àmà lọ. bàbá yẹn á àtà ó gbìyànjú gan àdúgbò lọ́dọ̀ ọ̀gá o. yóò ní ọ̀rọ̀ kí ni wàá dá tẹ́lẹ̀ ní ẹgbẹ́ wa ilé ìlú lẹ́sàn-án tẹ̀lé.

ṣé amadu yaya nẹ́bí wọ́n á fẹ́ ṣiṣẹ́ ọ̀rọ̀ yẹn ó ní ìmọ̀ àyẹ̀kù rẹ̀ ayé kún ló ma fẹ́rẹ̀ àgùntìdì àti dín ọwọ́ dọ̀là gbogbo ń tọ́. قرون بدع يلزمه في ابتدائه أمران nǹkan méjì yóò lẹ̀ máa pẹ́kípẹ́kí nǹkan méjì yóò lẹ̀ mọ́ bídà àkọ́kọ́ ìmọ̀ àyàkùnà inú kó bídà yóò sọ pé iná islam àpọ̀dìkàmù àmọ́ islam ti kó wàlé sàbí hajjati ilà ziyada àgbọ̀dọ̀ sàlékọ̀ wàlà ilà tagrid àgbọ̀dọ̀ pé wà ìná ìdùn kó bídà ìbá ìtọ́bá yẹ yóò sábàrù kọ̀ ìṣáhìdà àlà nafsi ìbìtọ́lá. àyè kó bídà yẹ ti jẹ́rìí lérẹ̀ lórí fẹ́ ní àná lóró lẹ́ànáwó adéfàlà fi dín máa lè ìmọ̀ àyẹ̀kù ẹ̀kọ́ méjì àyẹ̀sọ pé ìnà dínà lè ṣàbíkàmì ẹ̀sìn òpé wàhálà yẹ́lìdàmù kúrò. wọ́n gbọ́dọ̀ máa ń bá fọdọ́dọ́ mú fẹ́ ẹ̀sùn pé bàbá ẹ̀sìn ti bá jìlá ìsmáì ó ní ìdíkà sí i wà ó ní ó ní ìdíkì wọn pè é. فهو يحتاج إلى إخوان هذا فيه استدراك على القرآن èyí ń jẹ́ ní pípé kùránì náà bí kùránì ò pé ó wáyé káwọn ó fi kún un wàtíhámù lìmọ̀bálẹ̀ ìṣẹ̀ríà ó tún wá fẹ́ẹ́fì àníbà Muhammad sáárá bí ànáwó kọ̀dé sákòtò nàìjíríà ó fi bí ẹ̀sìn kù nígbà tí sálàzẹ́rà lẹ́bi kò jíṣẹ́ pé ló jẹ́ kó ń bídò fi kù àwùjọ ìlà ṣe àmìlò àbí ó fara ìmọ̀ kankan mẹ́ wàhálà lìmọ̀tẹ́rẹ̀ ẹ ó bí díà yìí yàgbá ì ó wá ń sàtúmọ́ra rẹ̀ ànáwó àlìmọ̀ máa lamìyà alámùgbò rọ̀tún ó sì máa ń káàkiri yóò mọ̀ àfà súnà ni o ó ní mani mufẹ́dà àti islam àti asan ẹni tó bá lọ dáadáa dálẹ̀ sínú islam yàrá hàn asana tó rí pé dáadáa ni fàkọ̀dùzá àmọ́ àná muhammadu ọ̀nà bisala ó sì gbàgbọ́ àníbà muhammadu jàǹbá ìránṣẹ́ buhari onígbà ànábì òjíṣẹ́ pé abdulhamid sì ní rárá kìí sọ̀rọ̀ kìí sọ̀rọ̀ àwọn bídíà ṣé nígbà tí ẹ̀ bá wá mú èyí òye sì sẹ́mi ti fẹ́ẹ́ di bídíà kan tọ́ ó ní yàtá àdáwò alima máa lam ya'lamu ar-rasul ó wá mú àyà wa ó wá ní jàmbá làánà máa yẹ kó gbogbo ọlọ́run sọ pé al-yawma akmaltu lakum dinakum òun ní mo ti pèsè mi fún yín lẹ́sìn fama lam yakun yawma ìsìn dínà ìtí ò bá jẹ́ ìsìn níjọ́ yẹn fala yakuna al-yawma dínà kò lè jẹ́ ومن هنا يتبين أن كل برئة في الإسلام فهي تسمى ضلالة لاستلزامها هذه الأمور. níbi ń jẹ́ dọ̀làlà torí gbogbo nǹkan yóò dùn mí màrí wọ́n sì ní kò lè rí bẹ́ẹ̀. tó òun nìkan kọ́ ló sọ ọ́ káwọn olè lọ sí sẹ́ǹdì òun òun nìkan kọ́ ló sọ ọ́. sọmá wò nísìn á rí i pé ọ̀rọ̀ yìí tí wọ́n á fún ní àwọn tíra tí ó sọ̀rọ̀ nípa rẹ̀ káwọn á sọ ní táwọn sọ ẹ̀yin kọ́kọ́ lé kiri kan sí gbogbo àyè iná ẹ̀ka tí wọ́n tó ní ìpínlẹ̀ yìí sílẹ̀ mẹ́ta ni mo wá fún un àwọn akọ àti gbogbo sọ fún níjọ jimá náà àmọ́ àtọ́ kọ́ fún ilé ìjẹ́ níjọ jimá kò dá mi lóhùn mọ́ná òun ló mọ wàhálà rẹ̀ kò dá mọ́ àmọ́ dáhùn kò dáhùn èmi ò fi padà fínísẹ̀ náà ní ìmọ̀ fínísẹ̀ ni ó dáhùn kò dáhùn kò sí tó kàn kó máa kó máa tẹ̀ sára fún ara rẹ̀ tọ́lá ó ní o ẹ̀yà àjọpọ̀ ká ti ṣé ò sọ́ọ́lì fòzá yàgbọ́ ṣé ò fò sọ̀rọ̀. ìbáàmù kọ́ yìí ló ṣe kíra lóko orin tí àyẹ̀ wọn àti tààlíkù lórí ẹ̀ àtàlíkù ni mo tọ́sọ́ àtọ̀sílẹ̀ tó mọ̀ níyà alẹ́ mùsàmá dùkáfíà ṣàfihàn ní ìtọ́sọ́lì fọ́sọ́sì nàìjíríà ilẹ̀ aláàmù kọ́ yìí jọ̀ọ́síyà ọ̀lá ti ṣe aláàmù sọ́ọ̀lì òfófáǹtì olóòtú tẹ́lẹ̀ tẹ́ bá fọ́ lọ wọnú এটা ẹni tó ṣe ọrìn yẹn ó ní pásítọ̀ pé láàzùn lè mazhab aliwa mazhab lahu amla aliwa mazhab tó di èsì ó sọ bẹ́ẹ̀ láàzùn mazhab ṣé mazhab rẹ̀ ni àbí àní lọ́fíìsì ó sọ nǹkan. pẹ́pọ́ ọmọ kí nìkan náà Ìsí aláàbá Kùránì ọ̀rọ̀ tàbí jihad tí wọ́n bá wá sọ ẹ̀yìn kìíní yìí níjà kéèkì. Ṣé ara àwọn apá tẹ́díkò jihad jihad wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n bẹ̀ wọ́n ṣé ara wà fún àtẹ́lẹ́kùn ìṣèhádì yẹn kí wọ́n hajj òun ni pé wọ́n kọ́ lárúbáwá wọ́n kọ́ náwó wọ́n kọ́ sọ́rùkù wọ́n kọ́ sẹ̀ríà wọ́n kọ́ fítíù wọ́n kọ́ wọ́n kọ́ wọ́n kọ́ wọ́n kọ́ gbogbo màwá ìdíje tẹ̀sí wọ́n wá kọ́ gbogbo ẹ̀ ó wá máa ṣe bí yọ fúnra rẹ̀ ó máa bí gbogbo ẹ̀ ló wá yé bẹ́ẹ̀ tọ́yì. ìwé eléyìí òun mùsáhìdì ni sẹ́gbẹ́gbẹ́ wa jẹ́ mùsáhìdì yẹn àwọn ọlá kan ń bẹ fún tí Allah fi rán nẹ́bì fún fún wọn tọ́lá jẹ́ sínú ìwé o kò sí mùsáhìdì ẹyọ kan ló ń bí díẹ̀ o kò sí ẹni bá sínú ẹ̀ tó bá jẹ́ sínú tó dókè ìṣèhádì yẹn pàápàá bí a pé ní sálà sọ̀rọ̀ rẹ̀ ń bẹ ni ọ̀rọ̀ àlùwàlá ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ àwẹ̀ láti ìwé jẹ́nẹ́bà ọ̀rọ̀ kíníkà àwọn nǹkan bá àwọn àwẹ̀ ìrun ájì zakat. àwọn òun tó wò ó. a rí pé nítorí táwọn yóò

èrè yẹn táwọn bá kó sí rẹ̀ bẹ̀tí nàìjíríà yìí táwọn ẹ̀mí bá kó sí a máa bàjá rẹ̀. mo rẹ̀ ṣàlàyé lórí ìbéèrè yẹn gan jíjẹ ọ̀rọ̀ wọn ti sẹ́ndì ẹ̀ sí kìnìún mo yín gbà yẹn mo ṣàlàyé ìbéèrè tí bọ́dà yẹn béèrè ìbéèrè tó dáa yìí mo wá ṣàlàyé gan rẹ́kọ̀ọ́rẹ́ ibi táwọn ọmọ yẹn ti ní pọ́blẹ́mù yẹn àwọn ní ibi àwọn ọmọ ayé wọn ti ní pọ́blẹ́mù yẹn wọ́n gbéra wọn sí ẹgbẹ́ àwọn àbá yẹn ìgbà wọn àmọ́ nǹkan kan náà tún wá gbéra sípò àwàfà yẹn. Eyín tó mú táàbí kó nǹkan táàbí bàdá rẹ̀ ẹ̀ àlè bàdá àwọn sálẹ̀ yìí. Ibi tó ti ní pọ́blẹ́mù. Níbi àkáǹtì tó a fi wọ́n lẹ̀ ni ìyẹn ló fà á lórí wọn gbọ́dọ̀ pa àwọn àfáà míì wọn ń ṣe náà níbi stéèkì tí wọn ṣe níbi àwọn àkàm kò sẹ́yìn kan tó padà wọn. bẹ́ẹ̀ tán bá kó síbi àkídà sáàjì tó bá tó sì pé kó sọ̀rọ̀ bí wọn padà rẹ o. ìṣèhádì fún ọ̀rọ̀ ilé ìfọ̀ wá dépò kan àwọn máa ti dídà bó ṣe wọ̀ wọ́n làálàá sí ẹni. èyí pé mi sọ ibi àkàm ni. society ẹni tí alẹ́ ìgbésọ bẹ́ẹ̀ tí ó bá ṣe mú mọ́sálà kan fàìtàhàjà fa aṣọ ọba tó wá ṣe déédéé pàláwo àjùrán wọn á ní ládàrí sí ẹgbẹ́ wọn ẹni tó ní kò ṣe hajj ó wá mọ́sálà yẹn ó wá ṣe ó wá gbìyànjú ó sì wá bá kìtà wọ̀ sínú ẹ̀mí lónìí ládàrí sí wàyí ra hákàmà tó wá ṣe ìdájọ́ fàìtàhàjà ṣùgbọ́n ó gbìyànjú ọ̀hánfà ó wá sá ẹ̀wù kan tí ó sọ́dọ̀ àlórí wàhálì mọ ìdókòwò àlìmà òfin ńláńlá ni léyìí wọ́n sì yánnàbí ni tọ́lọ́bẹ̀tìlẹ̀ èyí ó sọ fún àwọn ẹ̀yàn ọmọ akẹ́kọ̀ọ́ tẹ́ ń kọ́ mímọ́ àlìyẹ̀tì irú àtòrò àlẹ́ àtẹ́mọ́ nìlérí ẹ̀. wàá máa ń gbà ká ní ìlú ìmọ̀ wọ́n máa hàlú àṣìyà àmẹ́ni tó fojú lẹ̀ tako ètò mùtàmídẹ̀n ló gbogbo ẹ̀kọ́ yìí ní ìdílé àlùfèjì náà ó wá ń gbèrò láti pé ó bẹ́ẹ̀ fi rọ́pò amúnájà àbílẹ̀kọ̀ àrùn ọ̀tún náà tó wá láti lè tẹ̀lé àti náà wàhùn ní àdàmú fẹ́sí màgbé àná àkọ́kọ́ ọ̀pá-ìṣòro fàáwùlá àwọn wọ̀nyí láti dára láwọn kò sí ẹ̀sùsù fún wa wà láti wọ́n bá láwọn kò sí àpárí fún wa bí kìláàsì máa ń tẹ́ àná mọ̀tà hàrù yà lè hàn. ẹgbẹ́ wáyé fún wa òdodo wàkùsọ̀ sóòrò ìṣèhàn tó ń fẹ́ gbìyànjú láti rí òdodo wà ní wà fàkùn ìzáre àwa ti ṣe kò ń gẹ fa yóò bẹ́ẹ̀ ni nǹkan yẹn ni àwọn ìlú mi ò gbọ́ yé tí wọ́n bá gbọ́ yé mi kò ní sí problem tí wọ́n tó fà á ti ẹ̀yọ́ ọmọ bíbá yìí bẹ́ẹ̀ yóò sì dípò ìṣáàjì ẹ̀ dípò rẹ̀ rárá sọ àwọn àwọn àfáà yẹn wọ́n dípò ìṣáàjì ṣùgbọ́n wọ́n á kó síbi màsálà kan bí àṣà aláṣẹ ah, ìpín láti wọn ni àmọ́ àwọn náà tún lè fi tètè ní kékeré tó bá ti rántí yẹn tó ó máa ń le ṣùgbọ́n ó lè dájọ́ mi sára kan fún mi wàá rí pẹ̀lú àwọn ìṣúra rẹ̀ tó bá ti sọ mí báyìí ó lè ti sọ ibi tó rẹ̀ lọ so ọmọ sàlàyé ẹ̀ padà bọ̀ wá bẹ̀ ṣáà kẹ́kẹ́ ṣẹ́yìn wọn sọ ìwà káàna sọ ibi mẹ́ta ẹni tó sọ̀rọ̀ yẹn ẹni tó ní mẹ́ta tó bá jẹ́ pé àròfà láàzìmọ̀ ní mẹ́ta ó máa ti sọ ó máa ti sọ ó máa ti ti sọ yóò ní tìbí ó mà tí ó ní tìbí wàkọ̀ sọ́ọ̀dà rẹ̀ ó wá gbé rẹ̀ fa iná rẹ̀ mẹ́ta àbọ̀ ìyàwó káàkà àti pé ti sọ gẹ̀rẹ̀ rẹ̀. لأنه عرف لازم مذهبه وقصده ثم تنسى أخرى بتوبته pé èyí ń bá wọn àwọn bídà máa tán sunday àbí wọn máa wọn gbà kẹsì òfin wọn mọ wọn sì lè yẹ wọn sì máa ń sọ kí ló wá dé tí wọn á sọ fún wọn ní nǹkan ọ̀rọ̀ ní gbólóhùn wọn kí ló sọ sọ ẹ yé ṣé o sọ bẹ́ẹ̀ pé ara nǹkan tí wọn gbé sí ní ẹ̀ka lẹ fún òun ni pé àwọn bídà sọ fún abá ti sọ pé nígbà náà kọ aláǹsán náà lé ọwọ́ bàbá ti sọ pé ó ní ọwọ́ bàbá ti sọ bẹ́ẹ̀ ibo ní ọwọ́ a àwa ń kọ́ àti gbà yí pé ẹ̀dá ni aláwọ̀ yẹn ara bọ̀ ni aláwọ̀ ká tẹ́ lọ́wọ́ wọn ká ní aláwọ̀ lọ́wọ́ wọn náà ti gbà yí pé láti gbé àgbà pé aláwọ̀ ni aláwọ̀ ti ṣe ó jẹ́ ẹ̀dá ó ní ara tí ọwọ́ wà bẹ́ẹ̀ torí pé owó lè dá wà láti pé wà ní ara àwa gbà pé Allah ní ọwọ́ àmọ́ kò jọ ịda ẹ̀dá à ń tó máa ya lábẹ́ àyà laysa kamithlihi shay'un wa huwa as-sami'ul tàbí tàbí àyẹ̀tìrì báwọn ní sùn. àwọn náà wá sọ̀rọ̀ yẹn fún wa àwọn wa lé wọn lérí táwọn ń fún ti fún. àwọn tí wọ́n ń fi nǹkan táà sọ fún àwọn àbáṣọ́lá kan lọ ti tì wọ́n ìgbàwá gúrú mẹ́ta lábẹ̀rẹ̀ wípé nǹkan sọ nìyẹn àwòrán ìlú pẹ̀lú àlùlàmà wọ́n ti kọjá àlà lórí àwọn àbá ìwà ìtàkọ̀ ìlú ìdóná àlẹ́ ìwọ́n sì ń parọ́ mọ́ wọn yàtí ìdílé láìmọ̀ ẹ má tó àwọn àbá wa ẹ má gbọ́nà fún ẹni ìṣẹ́tún rẹ̀ sọ láwọn ìṣọ̀rọ̀ òfin àìsí rẹ̀ sọ ilà ìyàgá náà ìjà fún ìgbẹ̀lì àgbẹ̀ bá ní ẹ̀yìn àlà àná òun ọ̀sọ̀ ọdún à ipe ìfẹ́gbà lérò yẹn wà á nà òun yà àrífù náà ó sì máa fa ìyìnà ìdí nà tó kọkùnrin ìnà láàzìmà mẹ́zàbù ìṣòro bẹ̀tàbílà nídìí tẹ̀ òun fẹ́ fi dìbẹ́ǹdì oníbílẹ̀ àyè ẹ̀jẹ̀ ibi tó ti yàtọ̀ báyìí ọ̀kẹ́ tọ̀ alhamdulillah. náà ni àwọn ikú náà sọ wọn padà máa ṣe àlàyé yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ tọ̀ àìkiri nísìnyí pé mo mú àwọn àti àbẹ̀tì kan wá ẹ̀yẹ́ kí sáré yẹn ju ti ó sóbì ìjà náà ká tó máa lọ kí wọ́n á tó lọ síbi àwọn ti ẹlẹ́bọ odò fọ́nàbí abẹ́lẹ́bọ náà pè wọlé ọlọ́sùn tọ̀ ọlọ́sùn àwọn ọlọ́sùn. ẹ wọ ká o sọ. wọ́n bí ṣé òyáyá ó gbé wa sílẹ̀ báyìí wọ́n yà bí ẹ̀jìrì سئل شيخنا العلامة يا معالي أجوري حفظه الله إذا رأينا رجلا مسلما تابع مسلما يفعل الشرك الأكبر هو أن سيبون لنا أو يبون لنا كما ينسي لكنه جاهل بهذا الفعل ṣùgbọ́n láì màkàní pẹ̀lú títì yẹn lè kọ́ òmùrù ìhàjísà áhàdì ìsìlámù lórí ẹ̀kẹ̀kà ìsìlámù ni àwòránṣà àti ìgbà àdéyà àbí inú ìgbé jìnnà sílùú kò gbọ́ sílámù kankan rí lámùtàbọ̀lù wò lè fún jà kò sẹ́ni tó ti sàlàyé fún un. má dáa dàpọ̀ dáàpẹ̀ lẹ́lẹ́bọ̀ ni àbí kíláàpẹ̀. a ní lọ fún ojú orí sáàmù ẹnìyẹn jáde tó ní islam wà ní fi àlẹ́ ìlú ismail mushrik a wà sọ pé ẹlẹ́bọ̀ lélẹ́yìn wà nù àmì mọ àmàlà tẹlifùfà á wà á múlò lò kèbèrè pẹ̀lú ẹ̀ kọ́bùlà àǹtòkìmà alẹ́ rẹ̀ fújà ká tó sàlàyé fún un. àwọn àmì yóò sọ bìjà àlè mi àbáni aláìmọ̀kan ni ẹ̀yà fi ìsìláàmù ní ilẹ̀ fún yọ ká ìsìláàmù nílẹ̀ fún fàájì àbà àbísọ̀ kò wà. ẹ̀wọ̀n kan jẹ́ òye ara ló wo tó òye ara ni àlè mọ́ṣúrù kì mọ́ṣúrù ẹlẹ́gbẹ̀rẹ̀ bó máa jẹ́ ẹ ẹlẹ́bọ lẹ́lẹ́bọ máa jẹ́ ìwà àmìlà máa yàtọ̀dẹ̀lẹ̀ ọkùnrin alẹ́ ìlú ìṣirí. Tóbi ilé ṣe ń tí ó fẹ́ dẹ́lẹ́bọ yóò fà máa alẹ́ ìdè àpẹlẹ́lẹ́bọ ni. Wà ìwà àmìlà ṣíríkàn tó bá wá lọ sí ẹbọ náà yóò fà máa alẹ́ ìdè àpẹbẹ ni. Wà á ti bá ṣe fún ìlọ̀wà ṣùgbọ́n gbàtẹ́ láláì màkà tó bá dọjá àlè kìí ولكن لنا ما ظهر من أعماله وأقواله وأفعاله èyí tó fi hàn wá níṣẹ́ rẹ̀ àti gbólóhùn rẹ̀ làwọn òfin dájọ́ lé léwu ما كان الناس يؤخذون إلا بالظاهر èyí tó bá fi hàn wá láàmà fi dájọ́ lé e lérí máa yóò fàtàṣù alùpùpù àìní máa wá sọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ wá mọ́ àdìsí òsàmọ́ wa tẹ̀síbọ́ wa tọ̀ ṣíṣe òní òṣìṣẹ́ òyàyà ni ò tọ̀ tọ̀ ọ̀dìdàbà ẹ wá wo ti ṣéèkù mọ́pẹ́lì náà àbùlà méjì sì mú mi wá kan ọ̀rọ̀ ọgbọ́n kan mi wá. wọ́n ti ṣéèkù mọ́pẹ́lì wà dé ìbọ̀rọ̀ ti àṣírítọ̀ forty five. المولد الذي تريد أن تبلغه ثم يورد عنك فليس معذورا بجهله ẹni tí ń gbólúkú ọbẹ̀ sàlàyé ẹ̀sìn fún ìsìn gbólúkú ìsìn kó sẹ́bọ̀ ọba ìfẹ́ sàlàyé ẹ̀sìn ìsìn gbólúkú ṣé àníwọ̀n owó fẹ́lá ìmọ̀kan ní káàkiri káwọn olè fi lélẹ̀ bọ́bá wàlá ṣé o mọ̀gbìn ni wàhálà hàlù kò gbádùn gbogbo àwọn tí ń bọ yẹn ìṣe nù máa ń fẹ́ sàlàyé fún yẹn wọn yìí islam lọ ń pera ti islam ní mùsùlùmí làwọn tẹ̀sí báwo ṣe ti àádọ́mi wà wọ́n sì ti dìde láti pé wọ́n nǹkan tí ó gba ìsìláàmù wọn jẹ́ wọ́n ti ń ṣe ويسمعون كلام الله وسنقروا الله ولا يتدبرون مو أو يتأملون ما عليك عجب أرسل تماري وقد علموا ويسي وقد علموا ويسيما أنه أنزل لبيان طريق النجاة إبو قرآن يا توقال لا تتليون والمعنين الموصلة إلى الله يوم يرد الله ويرون المسلمين يخالفونهم أو عارفة أو مسلمين يفاسدون بل ينهونهم bẹ́ẹ̀ ni pé wọ́n ti mọ ọ̀pọ̀ fún wọn pé ẹ̀gbọ́dọ̀ ṣe yìí wọ́n yẹ sùnmọ́ àwọn ẹ̀mí wọ́sá ilẹ̀ ìlà mi dáwà wọ́n sì ń gbọ́ níbi wọ́n ń gbọ́ káàkiri ọ̀sá ìlà níbi rẹ́díò wọ́n ń gbọ́ dáwà ìdílé ajé pèpè wọ́n ń pèpè síta òyìn wọ́n ń gbọ́ báwo báwa bá àti ẹ̀mí ẹlòmíì èmi pèpè síta òyìn níbi pèpè ẹ̀rẹ̀ mẹ́rẹ̀ ilé ìkọ̀ bí ẹ̀rẹ̀ olùdókà mi ò mo láti dáyé ni yìí làálàá ṣe olóòtú àti ṣẹṣẹ tó ti tán àwọn ọ̀kẹ́ alókà ń pẹ̀lú kùtì wàhálà kì í nìyẹn. sọ̀rọ̀ bí ó ó ní ẹ̀rọ kan báwọn ó ní adáwọlẹ̀ sọ̀rọ̀ yìí balabi kọ́fò bíbi ìjọ rẹ̀ di iran ó ní wọn àgbóńkò náà gbóńkò lásán báyìí àgbẹ̀wò wọ́n tún kọjá là àwọn òtáàbì kògbèrè yìí àwọn adán bọ́ sóńtóńtó lóyè ó náà tún wá kọjá là ìlàsáyìí fi tẹ̀síwì àwọn dùá àti sáńpìpì sọ́dọ̀ Allah wọ́n wàá tún máa sọ̀rọ̀ wọn láì dáa wọ́n máa bà wọ́n jẹ́ fáwọn èèyàn wọ́n ṣe bí wọ́n yí aláburú ni wọ́n yóò jẹ́ wọ́n tún bà wọ́n jẹ́ yẹ̀rù mí ìhun bí mẹ́ta Hawaii wọ́n ní Hawaii jì ni wọ́n á ti tẹ̀kírì mùsùlùmí wọ́n ti mùsùlùmí kẹfẹ́ rí tààràtàn wọ́n yẹ zàmún anáwó yẹ tààrùn náà bí sọ̀rọ̀ yìí yóò jẹ́ ìpè pàtàkì àwọn wòlíì wòlíì yẹn wọ́n á ní à ń fi àbùkù kan àwọn wòlíì onímọ̀ máa sọ bẹ́ẹ̀ ẹ wọ́n ń tẹ̀wé lọ mí máa abadu mi tó la lọ́jọ́ káwọn kan sì wọ́n tẹ̀lú ní lẹ́yìn Allah ni. wọ́n fi èdè lọ́ọ̀lì nínú gbogbo èyí mí máa hu wa kàbí nínú tó ti pẹ́ra bìbáyàn látàlàyé anáwó oṣooṣù fẹ́lẹ́bọ ni wọ́n. káfíìrù ọba tó ní mọ́ṣíríkù ṣíríkù akásígbọ̀rù ni ó tó fi káfíìrù sí kékeré ni wọ́n bẹ́ẹ̀. pẹ̀lú kọ́lọ́sì ló ń gbà سواء كان البائس لذلك الإيراد والجهل tọ́ títí jẹ́ gúrúkù sàfẹ́ gbọ́ àìmọ̀kan ló fà ní àmì tẹ̀kìlì àbí wọ́n kọ́ ìṣẹ̀ ìkọ́sẹ̀ àfọ́jú sọ́dúbà sọ́dúbà òun á lọ mú fájú kan wá pé ó lọ mú kan wá pé gbà náà kọ́ ṣé òun náà sọ̀kọ́ ti àwọn tọ́ à ń bọ̀ á bá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́. nǹkan tó fà á òun ni pé ṣẹ́rí ọ̀rọ̀ ẹ̀sìn ni a máa ń wá kí ni ẹ máa wá ti ju ọjà ọjà títà lọ àbí iṣẹ́ bẹ́ẹ̀ ṣe ń wáṣẹ́ ẹ̀sìn ẹ máa wá jù aláwo bí kò sí jíjẹ́ àìmọ̀kan lórí ẹni tí ilé iṣẹ́ rẹ̀ fún yín àwọn nǹkan mi bẹ́ẹ̀ bí àtúntà tẹ́lẹ̀ mi fún nà ẹ máa wá jù lọ òun ni problem ta ni ẹni ẹ máa wo táwọn ẹ̀dẹ́ yẹn ń di àwọn owó tó bá débi ìkan tó yẹ kí irú sẹ́wọ̀n ní one fifty thousand ni yóò tún lọ jù lọ́dọ̀ bá ní hundred thousand ní ibi hundred thousand ń tún lọ o tó bá ní one one fifty níbẹ̀ ní tún lọ nù. àmọ́ pé olè wọn lẹ́ ń bẹ̀ púpọ̀ sọlọ wẹ́ ìsìn wọn wọn lẹ́ ń bẹ̀ alẹ́ ò sì bí ọ pé bọ́ọ̀ sí ohun tó gbé tó ń dá ọ fún òun ní pé ọmọ bàá kó sẹ́bọ̀ òun ló ń dá ọ fún. ara nǹkan yẹn náà ni òye àwọn nísìnyí. kálù bá ti ṣàlàyé tó àwọn yẹn ti change dáadáa o adúgbòrò náà wà ọ̀nà. ẹni e kan wà ṣe. ee àwọn olóòtú àgbẹ̀lẹ̀ tí wọ́n yé àwọn ọlọ́sùn odò là abọ́ o odò abọ́ ńlọrin bí o máa ń fa ibela làwọn abụọ wá bọ̀ o wọ́n bọ̀ wọ́n bá bọ̀ ti sẹ̀rímọ́nì bí ọ̀ǹtẹ́ǹtì fúnra wa tọ̀ ni wọ́n ti gbà wọ́n láàyè ibi tán wà ti gbà wọ́n láàyè wọ́n á fẹ́ náà ní àwọn gbòòrò àwọn <laughs>

àwọn náà mà fáwọn ẹbọ kan bẹ́ẹ̀ lọ ní lọ́tọ̀ táwọn náà sì tún wọn lọ. táwọn náà wáá fi ẹbọ tiwọn náà fún tìlọ ní tó wà. ayé máa fi àwọn ẹbọ yẹn wà náà. èyí tó ta kó dẹ̀ wà nìyẹn olè mi ti ń kígbe pé àà. Ah, tẹ́ ẹ̀ bá lọ yá jìnà sẹ́gbọ̀ yẹn ni wàhálà ń bẹ o gbàtẹ́yìn wá ní káwọn máa bọ omi tẹ́yìn sì ń bẹ òun ṣé àbùsùn bọ̀ wù nǹkan kan náà sì lẹ́yìn wọ́n bọ̀ bóyá bá wà ní ìjọba ọgbìn àwọn ń bọ̀ ìbò èèyàn kí ń bọ́ alágbájú wọn lọ àwọn tó ń bọ òkúta àwọn tó ń bọ omi àwọn tó ń bọ ẹyẹ àwọn tó ń bọ ẹranko àwọn tá ń bọ igi àwọn tá ń bọ òòlù àwọn tá ń bọ àwọn àyẹ́bù àwọn tá ń bọ àwọn òṣìṣẹ́ àwọn tá ń bọ àwọn màláìkà àwọn tá ń bọ àwọn olóore àwọn tá ń bọ ní ibú nìkan kan àwọn ọmọ ẹgbẹ́ lẹ́gbẹ́ ń jẹ nǹkan táwọn èèyàn máa ń lò wàláì ẹgbẹ́ lẹ́gbẹ́ ń jẹ. èmi ò wá sàlàyé ibi papọ̀ kó wàá yé wa. Hmm. ị tẹ́yìn wá rédì nísìnyí tẹ́yìn wá pé yọra yín pé ẹ̀yin ẹ̀yin ni ẹ̀yin bẹ mọ̀ ẹ̀yin bẹ omi eré bẹ́ẹ̀ tó ń sọ omi làwọn eléyìí ń bọ àwọn ò ní gbà lọ́wọ́ yìí ìtẹ́ ìpínlẹ̀ ló kan ipò èèyàn tí ní bọ́ gidi tí wọ́n ní ẹgbẹ̀ ìpínlẹ̀ ní ọ̀rọ̀ àgbàtà ní sọ́lá sọ́lá sọ́lá gbogbo tó kà gbogbo ọmọ tó gbogbo wọn ṣe jáde lẹ́nu kí èyí fẹ́ lọ ọ̀sán kó lò dé ìyẹn ló jẹ́ ẹni ní pọ́blẹ́mù ẹ mọ̀ tó o fò èsì tí ìjọba adú nàìjíríà gbé kalẹ̀ nípa ìjọba tó ń gbé gbé kalẹ̀ ó fàyè ìjà tó tó ń parí tó ń tó bá fẹ́ ń lọ sí. ẹ mi ọ̀rọ̀ yẹn sẹ́yìn wọ́n bá fọwọ́ sọ pé wọ́n yóò ti báyìí tí aláìsílẹ̀ máa wá ẹgbẹ́ bá sí òun nìkan bá máa ṣe òun nìkan àá. Nígbà tí ní pọ́blẹ́mù rẹ̀, ọ̀dà mo fẹ́ bí ẹ sọ bí ọdún ogun sànẹ́bí jà ní àtòkù rí. Ó ja ìjú ogun, ó ja kírísítẹ́nì ogun, ó ja àwọn ogun, àwọn tá ń bọ omi, àwọn tá ń bọ omi, àwọn tá ń bọ òjì gbogbo ẹ ló fi jáde lórí. Ẹ wá sọ bí ogun nǹkan sànẹ́bí tuntun mẹ́ta ní jagun.

àwọn àpáà ní ti ẹmọ sínú ilé ìwò èyí sì tẹ ẹmọ sínú ilé ìwò táwọn èèyàn ti kí ni ọmọ òkúta gidi ni àwọn jẹ ogún bàbá rẹ nù abájọ ìwọ náà sáà ti jáde lérí ní lọ sí jáde lérí ọwọ́ ọ̀sán ọ̀hán tuntun ẹ̀rọ àtẹ̀wé kan àwọn olóògùn tàwéru wọn lọ sí jáde lórí àwọn olóògùn ọlọ́pọ̀ fún òlélẹ́yìn rẹ̀. ṣé ìgbà tẹ́ ti wá rí gbà wọn lóṣù tó ẹbẹ̀ ní gbogbo wa. èyí náà lọ ẹgbẹ́ tí ń bẹ lára yín tó jẹ́ mùsùlùmí náà. ibo ti jago pẹ̀lú mẹ́kà yìí ìwọ ló ti jago pẹ̀lú pẹ̀lú ìwọ ló ti jago pẹ̀lú gbogbo àwọn ọmọdé ń gbára káàkiri kò wọ́n jagun pẹ̀lú ẹ̀ ní pẹ̀lú àkídà ha ẹ̀hẹ́ aláàtì ràn wọ́n lọ́wọ́ ẹ̀yìn wa ń àdìsí gidi ẹ̀rẹ́ ẹ̀kọ́ òkú àwọn gidigidi rẹ̀ wá àwọn ń gidigidi wọ́n náà ti sọ wọ́n gidi lọ́wọ́ àwọn ọmọ àwọn subhana allah aláwọ̀ lè náà nìkan kálọ́wọ́ nù yìí tọ́lọ́ lẹ́tọ̀ọ́ náà ẹ̀fẹ́ náà ní gbogbo yìí sí ẹ bọ́ sẹ́yìn sí oṣù fẹ́ẹ́ sí aláwọ̀ lè ràn yín lọ́wọ́ anabi ah. sallallahu alaihi wasallam gbàdá anabi sallallahu alaihi wasallam tó wá lọ tó wá rẹ lọ sí ẹmu bá tó kí wọ́n á yẹ ṣe ẹnìkan kan bọ̀ lẹ́yìn yìí wọ́n mọ̀ yìí pé ó lágbára ó lè jagun kan nígbà pé àtijọ́ pé á lè tó akẹ́kọ̀ọ́ wa onígbà yẹn táwọn ọ̀rẹ́ ẹni wọn fi yẹn. bá a nẹ́bi ṣe ó bá lọ bá a nẹ́bi ó lọ́ra nẹ́bi èmi náà fẹ́ jagun pẹ̀lú ẹ̀ mo fẹ́ tẹ̀ lọ láti lọ jagun. ànẹ́bi ni sọ́ọ̀bù ìsìlámù sọ́ọ̀bà fún àwọn àṣọ ó yẹ ala fún aláwọ̀ ọjà fún ẹ̀sìn Islam alábi ni ana land asahin ní ọdún mọ́ṣẹ́ ọkụ ò lè wá àrùn ọ̀pẹ̀lẹ̀ lẹ́bọ̀ aláwọ̀ mi ràn mí lọ́wọ́ tí bá tó wáyà àwọn àtàgbé kí àwọn ní ní tó

ó tún wá sọ bẹ́ẹ̀ bá nàbí àdébí wáyé tí wọ́n mi nàbí láwọ tó ní sọ gbọ́tọ́ aláwọ̀ jíjẹ́ ó ní bẹ́ẹ̀ ni ó kàn ṣe ṣàhádà ni aláìlá ó bá gbà sílám ó gbà sílám tó máa ilé àdébí ní alẹ́ án ìntọ́lìmọ̀ ó yà wọ́n á kún wa báyìí ẹnì kan sísọ ló fẹ́ sọ̀tẹ́tà àwọn sàájú pẹ̀lú ànábì ànábì ìgbà kátó àìjẹ́ ìjẹ́ ẹlẹ́sìn èrò ọwọ́ ẹgbẹ́lẹ́bọ̀ lọ ẹ̀wọ̀n pàdélébọ̀. ẹni ó bá ní nǹkan ìjà púpọ̀ ní orí lókù bóun ló bá lọ́sẹ̀ jù ní bóun ló gbé kẹ̀kẹ́ ẹ̀ka ògbó ya ń pàwó ẹ̀ ń lo ya ń pàwó ẹ̀fẹ́n àwọn kò mọ̀ wọ́n. kí ni tó ń dẹ̀mí kí ni ẹ tún kẹ́lẹ́bọ̀ lọ jagun. ẹ wá múra kankan ẹ wá nìkan ẹ̀yin lẹ ní pọ́blẹ́mù ipò yẹn kẹ́ ẹ ṣe ń bẹ́lẹ̀ ẹ̀ṣin ni ẹ wá sí islam ẹ wá sí súnà ẹ wá sí súnà ẹ gbé káńtà sí kàlí ẹ sì máa ṣàlàyé ẹ̀sìn ẹ máa ṣàlàyé ẹbọ ẹ ṣàlàyé àwọn ọlẹ́bọ yìí náà ti ń bọ̀ ẹ fún wa ṣàlàyé ti ń tẹ ti kú ń tẹ ti kú ń tẹ ti kú ẹ ṣàlàyé ẹ ẹ ṣàlàyé fáwọn ọmọ ẹ ṣàlàyé fáwọn ìyàwó ẹ ṣàlàyé fáwọn ọmọ yìí ẹ ṣàlàyé gbogbo nǹkan báyẹn ẹ ṣẹ́yìn bá ti ṣàlàyé yẹn ṣàlàyé ìdáwọn lóhùn lẹ́yìn ìdá lóhùn kò sí tẹ́bá tí wọ́n á yá ìdọ̀ gómìnà bíbà ìdé ẹ̀kọ́ lẹ́tà fún un ah, ah, àwọn àfẹ́ ẹbọ máa ń lu yìí o àmọ́ ẹ má sí o àwọn ẹbọ òkúta kọ́ o gbogbo ẹ̀ lẹ́ẹ̀fẹ́ ẹni ẹ̀fẹ́ kan lu ìmọ̀ kó bá gbèdé tẹ̀lé ilé o ìwé jẹ́ ẹ̀sìn sọ pé tẹ́bá bẹ́ẹ̀ ṣojú lọ ẹ̀ ní ẹ̀yọ̀ sí kú ẹ̀ lè yọ kó ẹ̀kan pé ẹ àfẹ́fẹ́ ń lu iná o ẹ wà kọ́ lẹ́tà sí i tó bá gbọ́ déédé yóò sì gbọ́ aláwòdì títí ẹni ẹ kèé tí wọ́n ní kí á lọ dàlú kò sínú sẹ̀rí àbá ẹ̀ kò síbẹ̀ ẹ ṣàlàyé ìgbà tí lágbára níbi tẹ́ bá wà ẹ̀hẹ́n tó bá jẹ́ pé àwọn yẹn ti gbọ́ nǹkan yé ta ni ó lọ bá wọn ta ni ó bá wọn bí omi sábà ta ni ó lọ. ti ẹ̀yin kẹfẹ́ fúnra yín

kò bá sáré wò kò bá sẹ̀rí àwọn ẹgbẹ́ àwa náà ń sàlàyé ẹ̀sìn ní àdọ́dọ̀ ẹ̀nìkan rí àwọn èèyàn sì ń gbọ́ wọ́n sì ń gbọ́ adúgbò lọ́rọ̀ ọ̀gbọ́ ẹ̀ àlàyé ló kù lẹ́sẹ̀ àlàyé ló ṣe náà kìí ṣe yìí lẹ́wọ̀n àgbẹ̀ máa ń pẹ́ lọ bá wa lálẹ́ dà ọ́ lọ èmi ń sàlàyé fún yín ní owó tó gbé bísíǹnà ṣe rí lèmi ń sàlàyé ẹ̀ fún yín tẹ́ ẹ bí ìgbà tí àwọn gbàtàn jà wọn fẹẹ jàjà fẹlẹgbẹ ọ̀dọ̀ wa ní ibi ìbàntíìsì yẹn àwọn ọmọ akínní yẹn gbà yẹn wọn àwọn àwọn kristiani bẹ́ẹ̀ máa lé àwọn ọmọ tó mùsùlùmí ní náà nílò ìjáàbù lò náà o wọn bá ní wọn sáà náà ni wọn bá dá wà àwọn yẹn wá ń ìgbà ìjọba ẹ bá kó àwọn ọmọ ìwà ó jẹ àjì nínú ní ibo jihadi ibo ẹni ìwé lẹ́fẹ́ sí àwọn pásítọ̀ wà àwọn ọ̀gbọ́lọ̀ ìwé lẹ́fẹ́ wà jọra wọn ìwé lọ́wọ́ pàwọ́ sí àrílájú omi àgbẹ̀yìn àgbẹ̀wájú ẹ lọ sẹ̀sìn ni mo sọ fún wa ẹ lọ sẹ̀sìn ẹ bá lọ sẹ́sìn àwọn eléyìí ò jámà kẹ̀kẹ́ wàláì wọn ò jámà anything kí ni jẹ́ omi tẹ́ ẹ bá ti sẹ̀sìn tí owó ń sẹ̀sìn tí mi ló ń fẹ́ lu ìṣẹ̀rí àwọn ará yìí kó ara ẹ̀ wà ẹ̀ẹ́dẹ̀ sanaka yìí tó lóògbé gbogbo ẹ̀ pẹ̀lú àpòsí pápátá àgbègbè ẹ̀ alẹ́gùn rẹ̀ rí aráyè gan ni ìwé ni ẹ̀ẹ́dẹ̀ sẹ̀sẹ̀ wọ́n pé ọ̀fẹ́ jùlọ àwọn ti lẹ́gùn rẹ̀. Ah, ha ha ha, Ah, era pure da va. Anche da Italia, che non c'è. Poi parlavano di Islam, e parlato di Islam, parlavo con Gino, che non è un Guarda qui. Guarda, vogliamo un Gino. Ah, guarda, come ti crede? Oh, che tanto ci parliamo. Che ne parliamo? Allah, guarda. Guarda, tu sei un altro, sei un altro, sei akbar. Da. A wuta ne. Ó ti sí, ẹ já wa wù ẹ já sàlàyé fúnra wa náà. máa sàlàyé fúnra wa. Ẹ gbogbo nǹkan pẹ̀lú ẹ̀mí Gbogbo nǹkan pẹ̀lú ẹ̀mí Ama yakun mu wa mẹ diẹ wọn kúrò wa mẹ ha ọmọ wa. Ẹ á lò yìí náà, á lò. Tó tábà lọ wo ẹsẹ̀ ẹ wo ló fẹ́ àìsí sọ́kù sẹ́rọ̀ fáìlì. Ẹ bá lọ wo. Àbá yẹn ṣàlàyé síbẹ̀ pẹ̀lú ẹ̀rí. Ẹ̀rí ibẹ̀ ní ó ṣe àlàyé lẹ́kùnrẹ́rẹ́ púpọ̀ ó lè ti sọ tí àwọn èèyàn máa ṣe lóòótọ́ gbogbo kínní yìí ṣe bẹ́ẹ̀ ẹ má jà tara wa Allahu ẹ má jà tara wa. ìgbà tí àtẹ̀ntì ń bọ òkúta àtẹ̀ntì ń bọ omi àtẹ̀ntì ń bọ wòlíì gbogbo àwọn wòlíì tẹ ẹgbẹ́ sáré wọn sí tẹ́ máa lọ bá wọn tẹ́ máa lọ pè nǹkan ẹ máa lọ tọrọ nǹkan lọ́wọ́ wọn ẹ fi hàn bí ẹ̀fẹ́ wọn ṣé bàbá mi rò àwọn tí ó ń fẹ́ nǹkan gbọ́ òun ìlú eléyìí wọn pe amọ̀tì yá ni òun wọn pe Ibrahim yá yóò máa bí àwọn wọn bẹ́ẹ̀ náà fún wọn yóò máa dojú àdúrà àgbà nẹ́bí. Ah, ìyá àná ẹni ìfún ìjọba ìfún mi ẹgbẹ́ mi náà ẹbẹ ni ìmọ̀ ọ̀rùn bí ẹ̀kọ́ àdébí yẹ abẹ́ ìfọ́lá ní sọ̀rọ̀ ẹbẹ ni ẹbẹ méjèèjì subhanallah ni ó fi lẹ́rìí lórí ẹ̀ òun náà wà ló tẹ̀lẹ̀ ní Sókótó wọ́n pè ní Sókótó náà ni wọ́n ní ọ̀kánjòkó lẹ́yìn bálbálà ìkejì ni ní bá ń béèrè kó fún un lówó wọ́n bá ń fọ́ láàánú ìtọ̀rọ̀ ní ilé ìwọ̀n sọ pé mọ̀fọ́ láàánú ìtọ̀rọ̀ tó pé ẹbọ ni òun bá sọ fún àwọn haúsá èyí haúsá làwọn méjèèjì ó sọ fún báyìí lé ó lọ kó àwọn èèyàn wáyé wọ́n sì rọ́ dé bá kan síbi ní síbi lẹ́nu yẹn wọ́n bá rọ́ dé ní Sókótó ní bá wọ́n sì pa wọ́n sì pa. tó yẹ pé tó sọ ráìtì àmọ́ òun gẹ́gẹ́ fún ẹ̀ náà ẹlẹ́gbọ̀n lòun náà ìzálà ni àmọ́ kí ní ìlú ọmọ ìpínlẹ̀ ìlú àwọn arúgbó yàrá ìwọ̀n náà ó rà bí epo fífi àṣàlàyé fún ẹgbẹ́ ìjọba ìmọ̀ ẹ̀bẹ̀ bá. ẹ kó tún sí lágbára sí gbogbo wọn ń bọ sọmọdé agbóde ni wọn so ṣùgbọ́n adúgbò lọ́dọ̀ ọ̀gá ọ̀ ìwé jẹ́ǹsì àwọn ọmọ àṣàlàyé fún wa pé ẹbọ ni nǹkan yẹn lóòótọ́ kàn pa kàn pa aláfẹ́ ni ẹbọ ni ní kọ́ máa kọ́lá nẹ́bí tọrọ kọ́ máa kọ́lá ṣéwù tọrọ kọ́ máa kọ́lá arúgbó ẹ̀ báyìí ẹbọ ni ẹbọ ni o wàláì wà ní ọbẹ̀ Allah fún ara rẹ ìrẹ́ Allah ṣe nǹkan báyìí fún mi Allah ní kọ́ máa pè Allah ṣe nǹkan báyìí fún mi ṣe nǹkan báyìí fún mi aláwọ̀ dọ́wọ́ o àwọn à ń pe ànẹ́bí ọ̀n kò jíṣẹ́ ọ̀n kò wùlí ọ̀n kò èṣù ọ̀n kò gbogbo wọn ah, kí ló dé òun ni Allah subhanahu wa ta'ala fi ń sọ́nù Qur'an ní sọ́ọ̀tù Yunus àyà kàmẹ́tì ìwọ́n náà kọ́ kalẹ̀ àṣẹ̀rí làwà yìí. ó ní wàyà àbùdó náà ó ní wàyà àbùdó náà ní ìlú ní ìlà ìlà ìlà yàgbúrò ní wàlà yànfàwọ̀. ìwọ tó ń bọ̀ kúta ìwọ tó ń bọ̀ omi ìwọ tó ń bọ̀ odò ìwọ tó ń bọ̀ òbí ìwọ tó ń bọ̀ ànẹ́bí ìwọ tó ń bọ òjíṣẹ́ ìwọ tó ń bọ màláìkà ìwọ tó ń bọ àlìjọ̀nú ìwọ tó ń bọ èrè gbogbo tó bá ti jẹ́ ọ̀rọ̀ ìwọ tó ń bọ màlúù. wọ́n ní wọ́n wá ń bọ ẹlòmíì lẹ́yìn àlá wọ́n ń sin ẹlòmíì lẹ́yìn àlá gbogbo yín ẹlòmíì ti lẹ́yìn àlá ẹ̀wọ̀n lẹ́yìn fún yìí láàárọ̀ rẹ̀ bọ̀rọ̀ aláà ní tí ò lè fún ìnira bá wọn. gbogbo ọkọ tẹ̀ ń bọ̀ yìí kò sí ilé mi ńlá kò sí ọkọ tó ń rí ńlá bẹ́ẹ̀ kò lè fàárẹ̀ kẹ̀yìn kò lè fàárẹ̀ kẹ̀yìn kò lè fọ ilé lórí kò lè inú kò lè fọ nípa bẹ́ẹ̀ nìkan bá lọ bẹ̀ ó ní wo ẹ̀yà ọ̀tá mi ebi máa fọ ó ní kò lè fẹ́ àwọn kò lè fẹ́ àwọn olú bẹ́ẹ̀ ń kún bẹ́ẹ̀ kò lè fẹ́ ó ní wọn náà yẹ nǹkan ọ̀hún kò sí fẹ́ láǹfààní kò lè fún ilé owó kò lè fún ilé ọmọ gbogbo nǹkan tẹ́ ń pè yìí ò lè fún ilé ọmọ aláà ló sọ bẹ́ẹ̀ o ó sábà wá sọ bẹ́ẹ̀ fún ẹ pé nǹkan tẹ̀ ń ṣe ni ọ̀yà òru ó ní máa sọ fún àwọn pé àwòlá ìṣùfà ha ó àwa náà kò rà àbọ̀ wọn wọn náà wò bọ́ wọn owó wọn ní bẹ̀tì nǹkan tó sẹ́yìn pé Allah tó dá wa ó sì wú lọ kù straight ó sì wú bẹ̀ straight àwọn wá rí i pé Allah ẹ̀yìn gbọdọ̀ ní kíní kan wọ́n sọ aláàdé ọbẹ̀ wà nǹkan ọ lọ wo bọ́ ṣe wo kíni bọ́ ṣe rí ẹni tó bá yẹ kó súnmọ́ ọ wá sọ aláwọ̀ dídẹ́ tó yẹ kó aláwọ̀ gbọ́ ní yìí máa máa ṣe tó. ó ní nǹkan báyìí ló rò aláwọ̀ wá sọ fún ẹ pé ó yà á sọmọ pé wọn mọ wọn àbí wọn la ayé àlàmù fi sọmọ àwọn àti wọn làbà tó yẹ kó fún aláwọ̀ ní ohun tó mọ̀ sọmọ àtìlẹ́yìn subhanahu wa ta'ala amma yushrikun mimma Allah kò bí dáńsẹ̀ bọ̀ pẹ̀lú òun. ó pè fún ẹ̀yìn lẹ́nu fún ìfẹ́ yìí gan ibi àkàtọ̀ ló mú wọn sákàtọ̀ kọ́kọ́ lẹ bá wọn ṣe wòye. Ahmed Tijani Ibrahim Niyaz gbogbo ká gbogbo wọn àtàwọn ọmọ kéékèèké táwọn náà ti fi wù wọ́n ń pè wọ́n wọ́n wá lẹ fótó wọn àmọ́ tó dínkù inú tó dínkù náà wọ́n lẹ̀ wọ́n lẹ̀ káàkiri. kí ló dé ní sọtí bọ́ báwọn àwọn tá ń bọ òkúta ìròdì wọn náà àwọn tá ń bọ omi ìròdì wọn náà àwọn tá ń bọ ojú ìròdì wọn náà ẹ̀yin tẹ̀ ń bọ wòlíì ìròyìn yìí náà nì ẹ̀yin tẹ̀ ń bọ ànẹ́bí ìfọ́nkù ẹ̀yin tẹ̀ ń ẹ̀yin tẹ̀ ń kí náà wá wàlẹ́dínà sáfàdù mìlú ni àwùlẹ́yà àwọn tí wọ́n lọ mú àwọn àmì ní ọ̀rẹ́ ayò lẹ́yìn ọ̀la sọ̀lọ́nà. máa nà àbúrò wọn làwọn ò gbọ́n náà ilà lè kọ̀rọ̀ òdúnà ìlọ́lá ìlú ìgbà pé ìta àbáwọn súnmọ́ àlọ́ làwọn fi ń ṣe é ti gbogbo yín kúrò ìwé yẹn nù owó gbogbo owó gbogbo ilé yẹn nà. ìwé gbogbo ilé yẹn ni wọ́n tó gbọ́mọ̀. ìgbà tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ pé ṣé àwọn àníkẹ́ ẹ̀ lè bẹ̀ ń fèsì sábà sọ bẹ́ẹ̀ pé pé ẹnìkan onígbàgbọ àwọn kan ní pété ẹgbẹ̀rún sí ètò ìwọdà yín lóhùn kí ló ń wá wàhálà fún ara ìṣúra yín sí ẹ sì ti sin ara yín ní nǹkan tí ò gbọ́n kankan tí ò jẹ nìkan ah rọhánà ọlọ́wọ́ sọ fún ọ wá fún ẹ létí ìdílé tó ń sùn nìyẹn ó wá ní ìmọ̀láhà yá fún mi bẹ́ẹ̀ àwa ọ̀dàgbọ́ láàrin wọn bí máa hàn mí ìṣe àṣìṣe tẹlifóòn nínú sáǹsì yapáǹpá rẹ̀ ìmọ̀ láàhà láyà ìmọ̀ ìlú àkáàbí tó kàfà aláwọ̀ ní fọ̀nà mọ́ onírọ́ kẹfẹ́rí ó pè wọ́n kẹfẹ́rí àbí ìtọ́jú ó pè gbogbo wọn lébọ̀. àfa yìí wọ́n sọ̀rọ̀ pé wọ́n sọ̀rọ̀ pé ní àyè wọ́n sọ̀rọ̀ pé ní ìbàyè ṣé wàá ní àá ó ní gbogbo àyàtọ̀ àyìntì làwọn ṣéwù sọ ó mú àyà yẹn wá pé àyà tó mú àyẹn ẹ rí pé ó ti kílà gbogbo nǹkan torí pé àwọn àlàyé táwọn ń ṣe yìí o ẹ bọ́ kọ̀rọ̀dọ̀ wa o kì í ṣe bọ́ nìkan ní eríta mẹ́ta ẹgbẹ́ nǹkan tó eríta mẹ́ta nǹkan yà yín lọ mo ti rí rí ní adéta mo rí rí ládéta. Eh, wọ́n gbé sí yàrá yìí olùsùn owó rédè kan sí yàrá yìí mo wá rò pé owó yóò mi bá kọ owó mi wá fọ àmọ́ àárọ̀ mi lówó mi àwọn owó rẹ̀ bí ẹ mú owó ìgbà tó bá ń ná ẹgbẹ́ jẹ ti ẹ̀rí kan wà eh, wá ń tẹ bó lọ bẹ̀rẹ̀ sí ẹ fi rẹ ẹ dàlúrú àbí ẹ dàlúrú ẹ dàlúrú báwo ẹ lè dàlúrú o ẹ̀yin ni ẹgbẹ́ kọ́ lọ túnra yín ṣe ó ń kálukú fúnra rẹ̀ kẹ́ gbìyànjú kẹ́ lọ sí ẹgbẹ́ tí mẹ́lá ara yín kẹ́ lọ sílẹ̀ káma gbọ́ pé wá ń túbá ẹ bá ti túbá yín fún bẹ́ẹ̀ ṣe tún náà kò sí ẹgbẹ́ ẹ̀yin náà Ìlọrin ò kò sí Ìlọrin ò sáà ṣe ní ọyà yín náà àmẹ́yìn ẹwà ní ìgbàràn kí ní ẹ̀sì kí ní ẹ̀sì jagun gan ìgbà wọn máa tẹ́tẹ́ ti jagun ẹ máa sọ̀kún síra yín. Hmm? ilé ọlọ́sùn ní àlùfáà ìfọ́dọ̀ ń lo aago. Eh? ilé ọlọ́sùn ní àlùfáà ìfọ́dọ̀ ń lo aago. àtàwọn ọ̀sán àwọn ọ̀gbọ̀dọ̀ sọ yìí àwọn ọ̀gbọ̀dọ̀ sọ yìí kì í ṣe pé tó mo bẹ̀rù àmọ́ sọ fún bíjà àwọn méjèèjì eh, ìwọ́rọ̀ kọ́ tí ẹyẹ wọ́n ní àyíká olùkọ́kọ́ ń lòró ìyá ọlọ́sùn sọ́kọ́dọ̀ ológun agbóògùn. nǹkan tó wí nù sáà nàbà méjèèjì ẹlẹ́gbọ́n ni wọ́n àwọn ògbà ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ wa àgbà èyí ti ó lè gbé bẹ́ẹ̀ ni wọ́n tó bá gbọ́ fún bẹ́ẹ̀

wọ́n gbé wá fún alágbó jáde fún yóò yóò mọ wọn fún parẹ́ ìmọ̀ bá rí fún ìgbà wọ́n á rí bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ yóò láàrin ara wọn lè yìí adúpẹ́ èmi kan bá yín ti jáde ní o wọ́n á gbé ọ̀tá tó ní èmi kan ní òun kì í wá àyà kí ni ibi tó ti ṣe àyà ní àyà ìṣàlá fún gbàgbé kí n ti dá òun láti ilé fún gbà káàrí. èmi ń gbìyànjú rẹ pé ìwé tọ́lọ́run kan fẹ́ ti súnà ìwé ọlọ́run là ní ẹ̀dọ́ yìí kọ́ àti súnà kan là ní ẹ̀dọ́ ẹ̀hẹ́n ọ lè máa wò náà o. ọ̀rọ̀ àpò abẹ́ ti súnà ẹ̀ là ní ẹ̀bọ̀ àbẹ́yẹn tí ò ti súnà wàláhì kó tó là ní ẹ̀bọ̀ ó gbìyànjú. aláìsí ìpàdéhùn pé ẹni tó ẹni tó bá ti sọ́dúnwà Allah subhanahu wa ta'ala wọ́n náà kọ́ kalẹ̀ wala tushriku bi shay'a ẹ sí òun nìkan náà ó ní ìkànnì kẹ́ ẹ máa sùn ẹ máa sẹ́ lòmí ẹ sì ẹ máa sẹ́ gbọ́ òkúta pẹ̀lú òun ẹ má mú òkúta ẹbí sẹlẹ pẹ̀lú ẹ má mú omi ẹbí sẹlẹ pẹ̀lú ẹ má mú àwọn tó ń pè òmù ẹ má mú àwọn tó ń pè lànàbí ẹ má mú àwọn tó ń pè òṣìṣẹ́ ẹ má mú àwọn tó ń pè ògùn ẹ sẹlẹ pẹ̀lú òmù wàkà mi fi ṣe ẹ̀ ṣe ẹ̀ ṣe ń dúró bẹ́ẹ̀ mẹ́tìrẹ́kùn fi ìsìnyá ti náà níbi bó ṣe wà wọn ṣe ti ẹni sùn. ó wá ní tàhùnmù kó lẹ̀ṣẹ̀ gbogbo nǹkan gbogbo ẹ̀rọ gbogbo ẹ̀rọ ló yàrá ṣe tàhùnmù kó làmì àṣìràkà màwá gbogbo ẹ̀rọ akẹ́kọ̀ọ́ fọlọ́ pẹ̀lú àwọn àdé ń bá wí. nínú màláìkà wọ́n tó ń bọ màláìkà wà rúùsù wọ́n ń bọ òṣìṣẹ́ wà sọ̀lìhì wọ́n ń bọ àwọn ẹni wọ́n àwùlíyà wọ́n ń bọ àwọn òlì wọ́n àhàjá wọ́n ń bọ àwọn òkúta wọ́n àṣìjá wọ́n ń bọ àwọn ọdún gbogbo ẹ̀rọ nígbà ìtọ́wọ́ ṣe fẹ́lẹ́ pẹ̀lú òun áyà yẹ lọ tì í mú ẹ sọ fún wa. wọ́n fi wá jẹ́ pé àwọn tó ń bomi nìkan lẹ́sẹ̀ lọ wá. ẹ̀rù tẹ̀ ń bẹ ìlú gbọ́ ẹ̀rù tẹ̀ ń bẹ àwọn àmọ́tí gbọ́ ẹ̀rù tẹ̀ ń bẹ àwọn òjì gbọ́. àwọn tí lè fẹ́ yẹn náà olóògùn nìkan lẹ́sẹ̀ lọ́wọ́. ẹ lè lọ bólógùn ẹ má lọ bólógùn yẹn láwọn abọ́ ọ̀sùn kankan kọ́ ẹ̀sùn tí ń bẹ lọ́dọ̀ tó yìí náà ẹ kọ́kọ́ parẹ́ náà àwọn ẹni tó ń pè lórí àìlá yẹn ẹ parẹ́ òun làlá àti jẹ wá yà làlá àti jẹ ẹni tó jẹ wá yà sí wa ó ti dáa fún wa wọn. Fún àtẹ̀yìn ṣẹ̀bọ̀ ìyẹn ló fà. Òun ló fà ló jẹ́ pé àfáà yìí wọ́n sọ pé ọlùmùsùlù kó mùtàfọ̀rù kó ní ìdá àdókòwò. Àwọn ẹlẹ́bọ والنبي صلى الله عليه وسلم فقالهم أنا الفجار بقبل بلوري ولم يصابت بينهم وسيعطلان بينهم فاضل الوثنيين أو أولوكا أو تيم دونا الفجار بلوري wàkọ́ta èèyàn ìlú rẹ̀ ẹ̀fẹ́ ó fi gbáàgbà ìyàwó àwọn jù àtàwọn kírísẹ̀n ó fi gbáàgbà ìwọlé ní wàkọ́ta èèyàn jùsà àwọn fún bọ́mọ́ ó fi gbáàgbà ìwọlé ní kọ́ọ̀tà làjẹ́ ní alìmọ̀ṣẹ̀fì gbogbo ẹlẹ́gbẹ́ ó fi gbáàgbà ìwọlé ní wàkọ́ta èèyàn jùsà àbùkù bàlà ìsà àwọn tó ń bọ mọ̀lẹ́kà ó fi gbáàgbà ìwọlé والذين يعبدون الأولياء الصالحين أو توان بيرين إيش الجهاد الذي لم يصادق بينهم في هذا العالم فهذا فيه رد يوم الجيش على الذين يقولون الذين يعبدوا الصنم أو تنبوا ليس مثل الذي يعبد وجه صالحا إما في جهة وهو يعني وملكا من الملائكة أي تنبوا ملائكة لأن هؤلاء أوي يعبدون أحجارا وانبوا فتع وأشجارا وانبوا ويعبدون الجمادات وانبون كبر جدي أما الذي يعبد رجلا صالحا أما يتم أقولين أو وليا من أولياء الله أدعو بي كأن أولياء الله ليس مثل الذي يعبد أصنام أعليك وجهتك وصارك به فيريدون بذلك إذا هذا بذلكم أن الذي يعبد القبور الآن أو أنتم بصاريه يختلف حكمه أن ولا يكفر أعرف عنه ولا يكفر سبب ولا يجوز قتال والدجاج أنا ما في هذا الآن بل كبره المشركين كله ومالوك الألبة واستهل دماءهم فلا سيدنا حلال وأموالا أتركها ولم يفرق بينهم وسيادة الله والذين يعبدون المسيح أو تنبع النبي إيسى والمسيح رسول الله فأبع نبي إيسى وجشاء الله وما هذا قوتلهم قلوا بلا ليس الجاهل والولي واليهود أو يهودي يعبدون أبيرا وانظروا كيف وهو من أنبيائه ما لا نجل أو من صالحه أبنا وينيرنا فأبنا رسول الله أنا الجاهل والولي لم يفرق بينهم وسيأتلانهم فالشرك لا تفريق فيه هذا كسياسة من كسياسة دون أن يعبد رجلا صالحا كان كل أو ينوري وهو يعبد صنما أبن بوسا أو حجرا أبكك أو شجرا أبكي لأن الشرك هو عبادة دون الله ترجم جيدا وما يكون ما ما تعمل لا تشاء الله كائنا ما كان يقول والي وكان يوجد وبعد تجي ما قدر ملونا وقدر هنا ìrètí ẹ̀ka púpọ̀ ẹbọ yìí ni ẹ jẹ́ kí gbogbo wọn máa takò ẹ̀yin tẹ́ ẹ bá tún ìfẹ́ bọ́lẹ̀ ẹ lọ fẹ́ bọ́lẹ̀ ẹbọ tún òòlù ẹbọ olómi ẹ̀yẹ olómi òun náà ẹ lọ fẹ́ bọ́yìn lẹ̀ ẹlẹ́bọ ni wọ́n lò sọ ẹ̀ lóde àmọ́ gbogbo wọn dìtẹ́ǹtì ni dìtẹ́ǹtì náà ni ẹ mọ́ sí ìyàtọ̀ bẹ́ẹ̀ náà ṣe wá sí ìyàtọ̀ ẹ jẹ́ wá ṣe lómìnà ẹ̀jẹ̀ ṣe yìí nìṣẹ́ ẹ̀yin náà gbé pa ẹ̀sùn sínú ẹ̀ máa tètè ẹ̀ máa sàráyé ẹ̀ máa ṣẹ̀bọ̀ máa o ẹ̀ máa ṣẹ̀bọ̀ omi má ẹ̀ máa ṣẹ̀bọ̀ òkúta má ẹ̀ máa ṣẹ̀bọ̀ ẹ̀jẹ̀ má ẹ̀ máa ṣẹ̀bọ̀ gbogbo ẹ̀ ẹ̀ máa ṣe má ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ bá wá ń ṣe báwọn olù ẹ̀ wá mọ ojú aláwọ̀ ṣe fún aláwọ̀ ràn wá lọ́wọ́ èyí ò mẹ́ẹ̀kí á ṣe níbi torí pé ẹnì kan ò ní àṣẹ fún ara rẹ̀ lóòótọ́ màrá mi kò mọ̀ kára pálí ìgbà yìí rò bìyànjú ẹ̀tọ́ bá rí múkàrù ní ó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ fàyín lábìyẹ sáàtì ó yí padà pẹ̀lú àwọn ẹ̀ fàbílísàn tí ọba lágbára ó yí padà pẹ̀lú ọkàn rẹ̀ àbẹ́ ẹ̀ nílò tán ṣùgbọ́n ọba ti lágbára mọ́ yìí. ọ̀dà ní ti báyìí ọwọ́ á lè rẹ̀ since I've called this number now. ilé wa sọ̀rọ̀ wọ́n náà sọ̀rọ̀ àyíká ọ̀ya ìdíkìlà ara rẹ̀ orí gbogbo yẹn níbẹ̀ lọ́mọ pé òkú tiẹ̀ tó ti rẹ̀ lọ́rùn. ọyá àjètè sọrọ ìwọ wá gbèkú lọdọ rẹ̀ o àmọ́ òkú tí wọn náà ń lò bákan náà ní pẹ̀lú òkú tiẹ̀ náà kẹyà àmà ń fún yín nù ti yé ọmọ bí yìí o gbé wá fún jáde fún yín o ìwé ọmọ ń bá rí rí rí yóò láàrin ara wọn lè yóò ti yé. èmi kàn bá yín ti jáde ní o wọn á ṣe ọ̀tá tó ní ilé kan ní òun ọ̀rọ̀ kí n wá àyà eh, kí n ibi tó ti ṣe àyà ní àyà iṣẹ́ àrà fún gba pé kí n ti dá òun láti ilé ń bọ̀ káàrí èmi ń gbìyànjú ẹ pé ìwọ tó bá rò kọ fẹ́ ṣe súnà ìwọ lọ́ọ́ làǹdí ẹbọ yìí kọ́ ẹ àti súnà kọ́ làǹdí ẹbọ ẹ̀hẹ́n ìyẹn ti ọ lè máa wò náà o. ọwọ́ àpò abẹ́ ti súnà ẹ̀ làǹdì ẹ̀bọ̀ abẹ́ Suna, ò ti súnà wàláhì kó tó làǹdì ẹ̀bọ̀ ebi èsì. aláì ti ndụ pé ẹni tó bá ṣẹbọ kú kò sọ́nà náà ìjọ́jì ẹni tó bá ti ṣẹbọ kú pé ọ́ ṣègbèrè inú náà ni sọ́jú bọ́ wà. 36 wọ́n náà máa ó ní wa'budullaha wala tushriku bihi shay'a ẹ sí òun nìkan òun nìkan ní ká ẹ má sìn ẹ má sìn ẹlòmíì ẹ sì má ṣẹbọ kankan pẹ̀lú òun ẹ má zo ẹ má ṣẹbọ kankan pẹ̀lú òun ẹ má ṣẹbọ òkúta pẹ̀lú òun ẹ má mú òkúta ẹ fi ṣẹbọ pẹ̀lú òun ẹ má mú omi ẹ fi ṣẹbọ pẹ̀lú òun ẹ má mú àwọn tẹ́ ń pè ní ìlú ẹ má mú àwọn tẹ́ ń pè lánàbí ẹ má mú àwọn tẹ́ ń pè ní ẹ má mú àwọn akẹ́bọ̀ ọdún وكلمة شيئا شيئا لتتهم به نكرة في سياق النهي نكرة يعني níbi bó ṣe wá wọn tó ṣe ẹni sìn ó wá ní tàhùnmù kú lẹsẹ gbogbo nǹkan gbogbo ẹ̀rọ gbogbo ẹ̀rọ ló yára ṣe tàhùnmù kú làmán àṣìràkà mà ọlá gbogbo ẹgbẹ àṣẹkọọkọ pẹ̀lú ọlá àdéhùn bá wí nàlì màláìkà wọtọ ń bọ màláìkà wà rúfù wọ́n tó ń bọ òjíṣẹ́ wà sọ̀ọ̀lì ní wọ́n tó ń bọ àwọn ẹni rí wọ́n lè àwòlíyà wọ́n tó ń bọ àwọn òlì wọ́n lè àhàjá wọ́n tó ń bọ àwọn òkúta wọ́n lè àṣìjá wọ́n tó ń bọ àwọn ẹbí gbogbo ẹbọ pátá. ó ní ẹ̀gbọ́n rẹ̀ ṣe kẹlẹ́ pẹ̀lú òun ayé àyè lọ dì í mú ẹ sọ fún wa. wọ́n lè fẹ́ wá jẹ́ pé àwọn tó ń bomi àbòsí náà ṣe yẹn náà olómi nìkan lẹ́gbẹ́ lọ́ba ẹ lè lọ bólúmi ẹ má lọ bólúmi yẹn láwọn abọ́ ọ̀sùn kankan kọ́ ọ̀sùn tí ń bẹ lọ́dọ̀ sí òun náà ẹ kọ́kọ́ parẹ́ náà àwọn ẹni tó ń pè lórí àwòrán rẹ ẹ parẹ́ òun làlá àti jẹ wáyà làlá àti jẹ ẹni tó jẹ wáyà sí wa ó ti dáa fún yàrá wọn nígbà tẹ́ ń ṣẹbọ ìyẹn ló fà òun ló fà ló fi jẹ́ pé àfa yìí wá ń sọ pé falimusirikun mutafarikun ní ìbàdókè àwọn ẹlẹ́bọ oríṣiríṣi ni wọ́n bí ẹ̀sìn wọn wọn nàbí sọlá sọlá kọ ọpẹlẹ hàn àdéhùn kejì àdìgbò gbogbo ẹlẹ́bọ lórí wàlẹ ní fàdókè bẹ́ẹ̀ náà kò sí àwọn láàrin gbogbo wọn fọwọ́tà lè wọ̀tà nìyí àwọn olóòfà àwọn tí ń bọ náà ó ṣe jáde wọn lórí wàkọ́ta òye àbúrò ọ̀sọ̀tọ̀ ó fi jáde àwọn ìyàwó ní àjú àtàwọn kírísẹ́n ó fi jáde wọn lébi wàkọ́ta òye mẹ̀túsà àwọn fún bọ́nà ó fi jáde wọn lébi kọ́ta òye jẹ́mí alimọ̀sọ̀tọ̀ gbogbo ẹlẹ́bọ ó fi jáde wọn lébi wàkọ́ta òye lẹ́bínà yà àbùkúnà màláìkà àwọn tó ń bọ màláìkà ó fi jáde wọn lébi wàlẹ́bínà náà kò sí فهذا فيه رد يوم الجيش على الذين يقولون الذين يعبدوا السماء أو تنبوا ليس مثل الذي يعبد رجلا صالحا إما في جهة تنبوا هو وملكا من الملائكة أي تنبوا ملائكة لأن هؤلاء أوي يعبدون أحجارا وانبوا فتا wà àṣìyára wọ́n bọ igi wà àbùdó na jàmàdá wọ́n bọ nǹkan bọ́rọ̀ gidi àmà lẹ́sìn yá àbùdó rọ́gbìlà ń sọ̀rọ̀ ha àmẹ́rin tí ń bọ ọkùnrin ẹni rẹ àwòwàlí yàmìnà olùyá ìlà àbí wòlíì ìkan náà àwọn wòlíì àwòrán lẹ́sìn àbùdó lẹ́sìn yá àbùdó àṣìyà wọn jẹ́ ti ń bọ òṣùwọ̀n wọn sọ bẹ́ẹ̀ فيريدون بذلك إذا هذا بيقول أن الذي يعمل القبور الآن أو أن بصاري نفسه يختلف حكمه عن الذي يعمل الأصنام إذا جعلوا يقظة بوسا فلا يكفر أعرف عن كيف يستطيع دائما صنعوا ولا يعتبر عمله هذا شركا أعلم في عيسى بولين يبو wọ́n la ayọ̀ ìjúṣù kìtọ́ ló wà ní jihad wọn kú àwọn wa sọ fún wa arọ̀sùn ló lọ́mí sọ́ọ̀rì kòkè náà ànábì òfin àjọ láàrin wa bẹ́ẹ̀ ẹ̀ẹ́dẹ̀ bọ́lá fún gbogbo ṣìrìkì náà kò lọ gbogbo wọn ló tó yẹ lẹ́bọ wọ́n sá hálẹ̀ bí náà àhùn ó wá sọ ìjẹ wọn jẹ halal wà mú wàhálà àdúrókè àwọn wọ́n lọ́mí sọ́ọ̀rì kòkè náà kò sì àtọ̀ láàrin wọn wàlàdínà yàbùdó nà lùmàsíà àwọn tá ń bọ ànábì ìta wàlùmàsíà rọ̀ṣọ́lùlá fún àbá ànábì ìta òjíṣẹ́ àwọ̀ àní wàmà hàdà kọ̀ọ̀kọ̀lá hàn olóògbé ànábì ìjà ìlérí wa lórí wàlìyàhó àwọn yahudi yàbùdó nà òzéwàn wọn bọ òkú òwò wọn wà lónìí àgbéyà ìhì ní àwọn ànábì wọn ni àwọn mi sọ lórí àbí ní àwọn ẹni rẹ wọn kọ̀ọ̀kọ̀lá hàn rọ̀ṣọ́lùlá ànábì ìjà ìlérí wọn lórí lámì ó fárọ̀ ìpìlẹ̀ náà kò sí àtọ̀ láàrin wọn فالشرك لا تفريق فيه ابا kò sí àtọ̀ mbẹ́ kò sí àtọ̀ bẹ́ẹ̀ náà ni ìyá àbùtọ̀ rọ́gùnà ìṣàlẹ̀ ha ẹni tí ló ń bọ òun bọ ẹ àwọn ẹni orí wọn ò yà àbúrò fẹ́ràn àbí ń bọ̀ wòsà àwọn ṣẹ́jọ́ra àbúkúta àwọn ṣẹ́jọ́ra àbíjì làánà ṣíríkà wọ́n ìbáàdọ̀ ti gbọ́dọ̀ náà orúkọ ìjẹ́ ọmọ òun náà kí o máa bọ ẹ̀kọ́ máa tẹ ẹ̀mí fún ìlàtọ̀ sí àwọn àwọn ká iná máa ká àná nítorí wàá ní òkè nìyẹn jẹ kò bá àṣejì kò bá àtàbọ̀ màlúù náà wà ọ̀bẹ̀rẹ̀ ìrúkù àtàbọ̀ màlúù wà irú obìnrin kan ó kọ ẹbọ yìí ni ẹ jẹ́ kí gbogbo wa máa takùn ẹ̀yin tẹ́ ẹ bá sì fẹ́ bọ́lẹ̀ ẹ lọ fẹ́ bọ́lẹ̀ ẹbọ tún òòlù ẹbọ olómi ẹ̀yin olómi òun náà ẹ lọ fẹ́ bọ́lẹ̀ ẹlẹ́bọ ni wá lóòótọ́ ẹ̀ lóde àmọ́ gbogbo ẹ̀ sísẹ́ǹtì náà ni ẹ mọ́ sí ìyàtọ̀ bẹ́ẹ̀ máa fi wá sí ìyàtọ̀ ẹ jẹ́ wá sọ́wọ́ nínú ẹ̀jẹ̀ ṣe yìí nìsí ẹ̀yìn náà gbé ká ẹ tuntun náà ẹ máa sòkè ẹ máa sàlàyé ẹ máa sẹ́bọ̀ máa o ẹ máa sẹ́bọ̀ omi má ẹ máa sẹ́bọ̀ òkúta má ẹ máa sẹ́bọ̀ ọ̀gbọ́n má ẹ máa sẹ́bọ̀ gbogbo ẹ̀ ẹ máa ṣe má ẹ̀hẹ́n bẹ́ẹ̀ bá wá ń ṣe báwọn ni ẹ wá mọ tí aláwo ṣe fún aláwo ràn wá lọ́wọ́ èyí ò lẹ́ẹ̀kẹ́ á ṣe níbi torí pé ẹnì kò ní àṣẹ fúnra rẹ̀ lóòótọ́ màrá mi kò mọ̀ nǹkan rẹ̀ pálí ìgbà yìí rò bìyànjú ẹ̀ tó bá rí mú kárùn-ún ni ó yí padà pẹ̀lú ọwọ́ rẹ̀ fàyè lamù yẹn sáàtì kó ìbára pẹ̀lú àwọn ẹ̀ pẹ̀lú sáàlì tí ọba lágbára kó ìbára pẹ̀lú ọkàn rẹ̀ bẹ́ẹ̀ ni lóòótọ́ ṣùgbọ́n ọba ti lágbára mọ́ ni. ọ̀dà ní sí báyìí ọwọ́ ayé rẹ̀ èèyàn wá bọ́ nulẹ̀ ọwọ́ adúlọ́ nulẹ̀ ní wá ń lu ìlú ní wá ń jó ìlú ní wá ń pọ̀ pọ̀ ní ṣèkínní kan ọwọ́ ní à kó nínú ilé ọ̀lẹ́mọ̀lù ọba àgbà ọba àgbà èyí dínú kọ̀ọ̀kọ̀ wọn wá bọ́ lẹ́nìyà kò sí láì bí àmọ́ ń bá wa lọ́jọ́ ọba lọ́jọ́ mọ́ndéètì àdékèké wọ́n wá ń lùdù wọ́n ń jó wọ́n á lọ bá wa ọwọ́ amúkẹ́ni ọ̀hún gbà ọ̀hún bọ̀ sọ lágbára rẹ̀ wọ́n á lọ sọ̀rọ̀ báwọn nítorí ọ̀lẹ́ sílẹ̀ ni pé ìtọ́kùnlá ẹ̀bẹ̀rọ̀ ọ̀la ìmúkẹ́ ń lù yóò dánú sílámù ẹ̀hẹ́n tọ́wájú máa gbé yìí náà lágbára rẹ̀ ọ̀ká ọ̀rẹ́ ọ̀ká lẹ́kọ̀ọ́ ọmọ abáṣe lọ oṣù kúrò láàrin torí màláìka ìlà ìyá ìyá ọlọ́mọ asọ̀kalẹ̀ bọ́ mbẹ́. kí ni ká jẹ́ òlé gbogbo eléyìí náà. àwọn ẹ̀rọ wàhálà wàhálà ẹ̀dá kò sí ìgbọ̀ta wa látọ̀ náà nínú bàárẹ̀ rẹ̀ tí wàhálà àwọn tí wàhálà mú ọba. à ń tù wù fún nà ẹ̀ẹ́dẹ̀ tí èèfún ọkọ̀ sáfà ní ẹ̀. Hmm? ẹ wá pè mí ẹni ẹni lè kúrẹ̀ mú ní kí ni mo ṣe ẹ má bìlẹ̀ rẹ̀ ilẹ̀ wàhálà ẹ̀yin tí ẹ bá ti gbẹ lọ́lọ́gbà níbi tẹ́tì bá ní wọ́n ti sẹ́ǹdẹ̀ sí ẹlọ́gbà wàhálà ti wà nìyẹn sọ. ó ní o ṣé òdodo wa kọ́ ilé yìí ní àbí rọrùn àwọn ọmọọta ara wa yá máa tàn yín ni. kí ni ẹ fẹ́ ti kọ̀lá pọ̀ fún àwọn ẹnjú àwọn eléyìí kí lẹ fẹ́ sọ fún wa. kí lẹ fẹ́ sọ fún wa. tó yẹ pé àwọn àfọ àmì ń bẹ nínú yín tó yẹ pé ọkọ̀ yín náà làwọn náà ń wọ́n tó ní ẹgbẹ́ àdúgbò àwọn ní ẹgbẹ́ lọ níbi àyè lágbára lẹ́gbẹ́ bẹ́ẹ̀ tí wọ́n fi tẹ̀sù bá wọ́n fi ń kọ́rùn wọ́n mú un lọ́wọ́ kábàlẹ́ náà irọ́ ni kò sáìsì wọn wọ́n sáìsì oorun tí wọ́n ti lé èyí dágbé sí ibi ìgbé ibi ibi láti sùn èyí dágbé sí tọ́lẹ́tì èyí dágbé sí gíríkà èyí dágbé kọ́ kí wọ́n tọ́ wá sí jálàbí láàárọ̀ bàrí ìta kọ́rí kì í olè kú òkú tó dàárọ̀ wọ́n pọ̀pọ̀ kan tó sùn wọ́n pọ̀pọ̀ kan tó bá jí bẹ̀rẹ̀ sí ara ìdí ẹ̀ pé ẹbọ ní nǹkan yẹn lóòótọ́ kan. lè pé ní wàhálà àyànfà òun kò kò ń ṣe pẹ̀lú ó fún gan ibi mú wa sákàtọ̀ kọ́kọ́ lẹ́ máa wọn ṣe ibrahim gbogbo ká gbogbo àtàwọn ọmọ kéékèèké táwọn náà èmi náà olùkọ́ tó tó rẹ̀ ó ti kú náà àdúpẹ́ wọ́n lẹ̀ wọ́n lẹ̀ káàkiri. kí ló dé náà lè fọ́ ọ̀lẹ́pẹ́ àwọn àwọn ara rẹ̀ straight. sọ ti gbọ́ báwọn àwọn tá ń bọ̀ kúta ìròdì wọn náà nì àwọn tá ń bọ̀ omi ìròdì wọn náà nì àwọn tá ń bọ̀ ju ìròdì wọn náà nì ẹ̀yin tẹ̀ ń bọ̀ wòlíì ní náà nì ẹbí ìfẹ́ǹtì ẹ̀yin ń bọ̀ jíjẹ́ ìfẹ́ǹtì ẹ̀yin tẹ̀ ń bọ̀ mọ̀láìkà ìfẹ́ǹtì kí náà wá dìde dáhùn náà nílò yìí nìyẹn aláàtọ́ wa sọ bí sóra tó zùmọ̀ wàlẹ́sí iná sáfàdù mi lónìí ní àwùlẹ́yà àwọn tí wọ́n lọ mú àwọn àmì ní ọ̀rẹ́ ayò lẹ́yìn ọ̀la sálọ́mù máa nà àbúrò wọn làwọn ò gbọ́wọ́ náà ńlá lè kọ̀rọ̀ ìbúna ìlọ́wọ́ ìgbòlùbà pé ìta àbáwọn súnmọ́ àlọ́ làwọn fi ń ṣe é gbogbo yín gbogbo yín náà ìròyìn gbogbo náà ní ẹni láti ìgbà tẹ́ ẹ sọ bẹ́ẹ̀ pé ṣé aláà ní kẹ́ẹ̀ lè bẹ̀rù fèsì sálà sọ bẹ́ẹ̀ pé pé ẹnìkan ó ní bẹ́ẹ̀ wà nù kọ́ra ìpè bẹ̀rù fèsì owó dání lóhùn kí ara ẹ̀ sí sì ti ara yín ní nǹkan tí ò kankan tí ò jẹ́ ní ah, ọlọ́wà sọ fún fún Aláwo dájọ́ láàrin wọn bí máa hàn mí ìṣe àtàlìbọ́n nínú táǹsì ya pàǹpà rẹ̀. Ìnàlá àhàlà ayá àdìmọ̀ ni ó wà káàdì bọ̀ kàfà. Aláwo ní fọ̀nà mọ́ onírọ́ kẹfìrí. Ó pè wọ́n kẹfìrí àbí ìgbà kẹfìrí. Ó pè gbogbo wọn lẹ́lẹ́bọ̀. Àfá yìí wá ń sọ̀rọ̀ pé wọ́n ń sọ̀rọ̀ pé nílẹ̀ yìí. Ó wá ń sọ̀rọ̀ pé nílẹ̀ yìí. Ṣé wàá ní àá? Ó ní gbogbo ṣéwù sọ ó mú àyà yẹn wá pé àyà tó mú àyẹn ẹ rí i pé ó ti pé là ẹgbẹ́ tá à ń ṣe lọ́wọ́dá ẹ̀yẹ ká fi lẹ̀ ìgbẹ́ ẹgbọ́ tá à ń ṣe ẹ̀yẹ ká fi lẹ̀ ìyẹn ẹjẹ́ nípò aláwọ̀kọ́ wà lọ́sẹ̀ lọ́wọ́ mo ní àlàyé kékeré kan ní gbogbo nǹkan tó jẹ́ èmi máa fẹ́ gbìyànjú láti dúró lórí ṣẹ́gẹ́ jù wọ́n ti máa ń sọ pé ẹ̀ ń gbìyànjú ṣé ẹ bá sọ̀rọ̀ bíjà kan ní ní whatsapp sẹ́ǹsì tó bá sọ̀rọ̀ bíjà àbó sọ̀rọ̀ tí o ti àti practical question àbó ta fún àwọn táǹsẹ̀sì ẹ lálàsẹ̀ kò sí òkú sílẹ̀ ẹ lálàsẹ̀ dàda ẹ gbógun sí ní òkè tẹ̀ wàá náà ẹ máa tẹ̀ ní lókè àá padà gbọ́ ńlẹ̀ lẹ́sẹ̀ ìjọba ẹ bá ti lálàjẹ rẹ àmì ẹ má lálàjẹ nìyẹn kò sí wàhálà ìwé tiẹ gbogbo ẹjẹ ẹgbọ lẹ ẹ ti fẹtọ ṣùgbọ́n ẹ má pè ló ń bí díà ẹ sì má ti pè ń kékeré ẹ sì má ti pè ń ẹ jẹ ká sọ kalẹ̀ náà ká sọ ẹni yẹn kalẹ̀ sílẹ̀ lẹ táwa máa béèrè lọ́wọ́ rẹ̀ táwa béèrè lọ́wọ́ rẹ̀ ní ṣé bẹ́ẹ̀ lórí ó lè jẹ́ nìkan tó ti lérí káṣí gbọ̀n tí ọba ti tàgbé gbọ̀n ní tó bá yẹ láti pé oṣù wàhálà ń bẹ̀ nà ó ti yẹ. ṣùgbọ́n tó kẹ̀gbẹ́ máa sọ̀rọ̀ yìí ni pé kò sí problem ẹni tí nǹkan ṣẹlẹ̀ sí lóòótọ́ ó ni kò sí problem ìsúnmọ́ kò rán èlé ti kankan níbi ẹ̀sìn ìdílé ṣeré kò rán ní rárá àtọ̀ gbogbo ohun kájú sì máa ń bẹ̀ yẹn kò rán mi o ẹ gbìyànjú lóòótọ́ ẹ̀dẹ̀fẹ́ tó yẹ kódà inú mi dùn gan pé kí n bá tó kú gan kò sí pọ́blẹ́mù mọ́ wàláì náà ẹ ti gbìyànjú o wàláì gbìyànjú wàjẹ̀dá kan láwọn ẹgbẹ̀gbẹ̀ àwọn ní pọ̀ kan nígbà fẹ́ yán iṣẹ́ rí gbogbo tẹ́ mú ẹnìyẹn fún tẹ́ mú fún léè tí mo padà gbọ́ lọ́wọ́ mi owó gbẹgbẹ fún ara ẹ̀ náà ti fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ lórí òun gbẹ fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ lórí nínú èyí tí gbọ́ ṣùgbọ́n tó ti fi rinlẹ̀ pé bẹ́ẹ̀ lórí mi ó dẹ̀ tó wá sí ilé ìfowópamọ́ tura mẹ́ ìwé rẹ̀ láti gbọ́ òun náà ló ṣe ní ìfowó ìtura máwọn ọ̀rọ̀ tuntun bóyá kò mọ àwọn kan tó kó síbẹ̀ ìlú kan sàlàyé fún yín torí ẹ̀yìn ìlú kù mí nípa kó wà mẹ́ẹ̀ ní ti tó tọ́ nígbà kó wà àwọn sáńsẹ súnà wà mẹ́ ìgbógun ti gan ó wà mẹ́ ìwádìí fẹ́ àwọn bídíà wà mẹ́ ìwà apá àwọn tó ń ṣe bídíà lé ó wà mẹ́ ìwà àwọn akúnà àti pípínlẹ̀ ta ó wà mẹ́ gbogbo ọ̀gbọ̀n kúkú rẹ̀ gbogbo kọ̀ọ̀kan fúnfún yìí wà wáyé bẹ́ẹ̀ kò sẹ́ni tó gbọ́ná káwọn máa ṣàlàyé ní máa ń fa sí ìfún ẹgbẹ́ ìjìnlẹ̀ sáwọn bíbí à ẹ jìnlẹ̀ sáwọn bíbí à ẹ máa bá ọ sọ̀rọ̀ wọ́n kò bá yín wọ́n kò bá yín rè ìbẹ̀rẹ̀ aburú ti wá ìbẹ̀rẹ̀ aburú ti wá ìwé jẹ́ àhà wàláì ní ní ìtàkùnrin yóò ẹgbìyànjú gan ẹgbìyànjú gan o tíráì yẹn fóònù mi gan ni jí dàgbà wọn fóònù mi tó yẹn sì so náà dẹ́ ń sọ àlàyé kí mo mọ̀ fún wọn pé gbogbo àwọn nǹkan yẹn ní tìlí gbọ́ ìyẹra yìí gbọ́ níjọ́ tí ìgbàlẹ̀ rọ gbọ́ báyìí ẹni tí mo ní kó fún mi dín gbọ́ mo dé ní kí n gbọ́ báyìí ló bá tún ní ó mọ̀ títí wà. jẹ́ pípẹ́ aláàtún sàánú tó yẹ tó lóun ti túbá ìgbéje wàláì ní ní ìtakùn yóò ẹgbẹ̀ ẹjú gan ẹgbẹ̀ ẹjú gan o láàrin yẹn fóònù mi gan ni jìdàn wọn fóònù mi tó yẹ so náà dẹ̀ ń sọ àlàyé kí mo mọ̀ fún ọ pé gbogbo àwọn nǹkan yẹn ní tètè gbọ́ ní ráyè gbọ́ níjọ́ tí ìpàdé ọ̀rọ̀ ọgbọ́n báyìí ẹni tí mo ní kó fún mi sí ìgbọ́ mo ṣe ní kí n gbọ́ báyìí ló bá tún ní ó mọ̀ sí túbà níjọ́ tí mo fẹ́ gbọ́ náà gbogbo ìwé kò wọ́n kàn ń pè mí ni ìgbé tiẹ̀ àwọn gbogbo ọ̀rọ̀ yẹn burú jáì wọ̀láì àdúpẹ́ lọ́dọ̀ ọ̀láì ó burú gan ni o nífàkù ni òsì jíjẹ bẹ́ẹ̀ nífàkù ni ẹ̀ bẹ́ẹ̀ tí jésù gbà wọlé tó yẹn la bẹ́ẹ̀ ìgbà tó wá gbé púpọ̀ ọlá tó sànú sóyè tó lóun ti tú bá tí wọ́n yìí ti gbọ́ èmi ò fọ àdìsí ìdàgbọ́n yín lórí ẹ̀ mi ò ní gbà lọ́wọ́ rẹ̀ o èmi ẹgbẹ́ sì lédèrè o mi ò ní ẹni sì mi ò ní kankan tó bá wù mí sí mi ò ní ẹgbẹ́ sì lédèrè ẹgbẹ́ mi yìí sì méjì o ṣùgbọ́n kẹ́lẹ́kẹ́ mo fẹ́ rí síbi ṣàlàyé fún yín méjì ni ṣé rí ẹ rí ìgbà tí ẹnìkan ṣáájú náà ni ó mutí ìgbà tó mutí ó wá wá bàbá yìí sọlá ọsọlá òwúrọ̀ bẹ̀rẹ̀ wá kó mutí ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ wá kó mutí ẹ̀ Allahu akbar wọ́n wá ti bílálà ọ̀tún kù wọ́n ti bílálà bàtà ti bílálà báyìí ó lọ kò tó tọ́ tó padà ó ti fi mú fún ó tó máa bá ó máa bá àjẹjẹ ó ti fi ń lálà ó tún lọ ó tún padà wá ó tún mú fún ó tún máa fi ń lálà. sẹ́yìn fún àwọn àfáàgbé ah, ìmọ̀nù wọn lágbára báwọn ṣe tún rí báyìí yé ọ̀kan bá lu àna rẹ̀ lọ ó bá lu àna rẹ̀ lọ ìdílé dé ìjọba ìwé rí ó ti mú fún ọ̀gá ńlá dídé orí ìníta fún ẹgbẹ́ ọlọ́wọ́ nígbà tó ṣe ń pè lálẹ́ ti láì báyìí àdébìnrin náà ìyá tó ń àmì إنه يحب الله ورسوله إن الله يقول لك كلمة أنا بيجيكونا إن يقول فلو هلو كان وأني ولا تكونوا أولا للشيطان على أخيكم ẹ máa الله èsì lọ́wọ́ lórí ọmọ ìyá yín ibi tí ìyẹn ti èsì tó wù sí gbogbo gbogbo tíwájú bá sì wù wá yé ẹ máa rí ilé amọ̀ntàbà lẹ́ẹ̀máa rí àfẹ́yìn tó bá túbá ẹ̀yìn máa wá wò pé ìyẹn ti túbà rẹ̀ yìí ètò lẹ́sẹ̀ ńlẹ̀ báyìí ẹ̀yìn máa wò yẹn náà ẹ̀yìn máa wò yẹn wàlá ẹ̀ máa wò ẹ̀ máa wò ṣe ẹ bá túbà yẹn ẹ̀fílẹ̀ ó ti tẹ́ náà nìyẹn ṣe ṣe nígbà túbà yẹn ẹ̀gbàgbé kágbèsè tí bá kò sí problem èmi náà ẹ̀rí débi ló ṣe òun sì ẹ̀sìn láǹṣe gbogbo wa yìí ní sìn ọ̀tọ̀ọ̀tọ̀ ní gbogbo àti tiwa ẹ̀sìn ló pa pọ̀ ẹ̀sìn ló pa pọ̀ náà ẹ̀rọ ẹni tó bá jù sí ń bọ̀ ẹni tó ń bọ̀ láti ṣubú ẹni tó ń bọ̀ láti ẹlẹgbẹ́ ẹni bọ̀ láti ẹmẹsẹ̀ gbogbo wa láti tó ìbá wa. táyẹ̀gbẹ̀ wá dé táyẹ̀gbẹ̀ wá rẹ̀ ẹ̀dọ́ àti yẹn náà. tí ò bá yí máa ń béèrè. Ìyẹn kì í ṣe ní fáàkùn tí ò bá yí. ọ̀bá gbà yẹ béèrè. Wọ́n á ọ pé bí ìka ìṣe nínú. Ìjẹ́ ti yé gbà, wọ́n kò wá ní bẹ́ẹ̀dì láti ní kan kọ̀ǹdẹ́ẹ̀mù ẹni tí ń pèsè rẹ̀ kan kọ̀ǹdẹ́ẹ̀mù àwọn tó ń ṣe. tó o bẹ wá sí wá sí ìyẹ́ àtẹ̀yìn náà àwọn ọgbà báyìí àá wọn máa ń lè kí wọ́n máa ń ṣe ìyẹ́ ní ibo láti ṣe sí o. èmi máa ń sọ fún pé ẹ lọ pé ẹ lọ kẹ́kọ̀ọ́ rẹ̀ wà pé tẹ̀lé ọ̀rọ̀ ní ibi tó gbọ́ bíi bí ìgbà tó fa fún lẹ́wọ̀n yẹn. ṣùgbọ́n ó kàn dùn lẹ́mi ewu túbà fún ẹ kó dùn mẹ́yìn náà dẹ ẹ kó dùn mẹ́yìn náà dẹ. ẹ̀ẹ́dẹ́ pé kí ni ẹ̀dẹ́ mi ń bọ̀ ní kí wọ́n gbọ́ torí ọlọ́pàá mi ń tèmi mo máa ń tún jẹ́ mùnádìrí mo mọ̀ dáadáa mo ti mọ̀ nípa èmi ti ka tẹ́lẹ̀ jìnnà mo ti ka ayà kúránì ti ka tẹ́lẹ̀ àwọn sàákì yìí ò jẹ́ kúrọ̀ọ̀sì mi náà kò sí ẹnìkì lọ́rọ̀ tèmi níbi pé mi ti di láti àrẹ̀ mi. tèmi ọ̀kan náà sáré mi sọ fún yín yẹn ó ń jagun ó ń jagun ní ìdìbò àti ẹ̀gbọ́n ó ń jagun lọ́gbà tí ń pa àwọn kékeré yìí. àwọn sáré mi wọ́n ń dùn wọ́n sọ àti bá àlejò pé wá wọ ní ilé ń pa àwọn kékeré yìí. àlejò ti débẹ̀ àlejò yìí pé ni ìnáwó ni àlè náà. ìná ni ọlọ́ọ̀. sẹ́ẹ̀rì àwọn sáré mi sọ pé ògbó kíni náà mọ́tò yìí ṣe bá wọn ṣe bá náà níbi ṣe bá náà níbi bá náà níbi àwọn ènìyàn wọn àbí ìjagunjagun ṣé ìjagunjú papọ̀ lórí ìjà. àlẹ́ ìwà ni irọ́ ni inú mẹ́rin nígbà tó sọ bẹ́ẹ̀ fún báyìí kò bẹ̀rẹ̀ báyìí ni ìjagun ọba yìí dé ọwọ́ àgbègbè nínú àti ẹ̀jẹ̀ wọn gún níbi gan ó kàn yá báyìí dé kò kàn lè gbé ìkànnì mọ́ra mọ́ ní ó gan ẹ̀ ṣe ó kàn kàn fún ọ̀pá ara rẹ̀ nìyí ó wá para rẹ̀ ó bá lọ sọ fún àlẹ́ wípé ah ìtọ́ wípé o ó lè ti para rẹ̀ o tàbá dé sí ti wà pé ẹni bá para rẹ̀ yóò padà bí kéde yẹn para inú ná. tí àlọ́ bá rà nẹ́bí ti sẹ́lẹ̀ rẹ̀ mo náà ti ń bẹ́ náà nínú yìí mo náà ti ń bẹ́ nínú náà ẹ sì máa bá a lò pẹ̀lú tó bá ti tó bá wá sílẹ̀ sí ìdájọ́ rẹ̀ aṣẹ́lẹ̀ náà ìdájọ́ rẹ̀ aṣẹ́lẹ̀ náà ìyẹn ti ń sì so nígbà tí yóò gbé alágbára náà gbogbo ẹ̀yọ́ máa yá ẹgbìyànjú gan wàláì so aláwọ̀ sísan ẹ̀ lẹ́sàn rẹ̀ àmọ́ ní ti forúkọ túbá ẹ̀yìn ẹ̀gbàgbé ẹgbẹ̀tàn náà ẹ sì má jẹ́ ẹ sì má fi sẹ́ni pé ní ìmọ̀ sọ ni kò sí ti jẹ́ bẹ́ẹ̀ ní ṣàríà wàláì kò sí ń jẹ́ bẹ́ẹ̀ ní ṣàríà. ee ẹni tó fẹ́ ìta yìí náà ìta tó máa ń yà lẹ́nu pé nígbà tí mo bá rákò yàwọ́ tó tún tó lòun yàwọ́ mọ́ tó tún yàwọ́ tó lòun yàwọ́ mọ́ ní ìgbà rákò yẹn. òun bẹ́ẹ̀ sọ pé àgbà nílé ìbá sí òun pé òun ilé ìfọkànbalẹ̀ sí ó sọ bẹ́ẹ̀ náà. gbàdí tiẹ̀ náà wá dé sọ́ọ̀sì táwọn náà bá sọ bẹ́ẹ̀ lọ́jọ́ ìgbẹ̀yìn

Ah. a máa kú pé bóyá lómi ní ó kẹ́kọ̀ọ́ níbẹ̀ ṣùgbọ́n èmi ni mi kàn sọ nǹkan tó bá ṣàrò òun ni tó ṣe gbogbo ayàtẹ bá rí kò sí kàtí àdínkù sí ní ńlá máa ń tààrà àbẹ̀ tó bá túbá wà á túra wọ àìlá máa ń tààrà wà á túra wọ ọbẹ̀ yẹn ó lè tó ti ṣàlàyé yẹn ó dẹ̀ sọ mo gbọ́ náà kọ́dà ẹnìkan fún pè mí gbọ́ra kan pè mí mo ní ah, mo ní zọ́ọ̀sì pé ṣẹ́gbọ́n tí ẹnì sọ wọ́n tí wọ́n náà gbọ́ bí ló tún bá ó lóun bọ̀ àmọ́ òun rí pé wọ́n á ní bá gbé ọ̀rọ̀ yẹn kọ́ bá bá rẹ̀ kò sí wàhálà ẹ̀yà máa bá tó mú ojú lọ. ọba ìdí bá tẹ̀ lọ àwọn ògbó kúkú lé lórí yìí kí ló dé fún wa kó lè gbé fún wa kó lè ẹni ọba dìbò ní ká kàfà àìsèjú tó ní gbogbo àwa ti àwa ń bá ti wá lọ ní àní síbìtì wà láì àní síbìtì wọn fi aláàbòrà kò sí ẹni tó bẹ́ẹ̀ ní síbìtì kan tó ń tẹ́ ìròyìn sí síbìtì kan ní ìní kò sí yẹ àpárá wọn nílé dúró ó ti tilẹ̀ kú sí òní ó ti tilẹ̀ kú ìdò. sọ̀rọ̀ alhamdulilayi ẹ̀jẹ̀ ẹ̀yọ́ máa yá mo tún sọ fún yín ẹ̀yà tó tẹ̀lé sínú àdéhùn náà sóti gbogbo ẹni tẹ́ ti yọ fún mi kiri ẹ̀dá padà insha Allah kò ní sí problem subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta.